àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. naam ní ìtẹ̀síwájú àlàyé wa tí a ń ní orí aqidatu ahli sunnati wal jama'a jẹ́ pé lábẹ́ àdìsọ́kàn alùsùn àwọn jama'a òun náà láti yà lọ síbi حقيقة محبة النبي صلى الله عليه وسلم ومضى وتعظيمه pàápàá ìfẹ́ ànábì sallallahu alayhi wa sallam àti gbígbé ànábì sallallahu alayhi wa sallam tóbi nínú àwọn àlàyé tá a bá lọ a ti sọ nípa àwọn mẹ́fà nínú àwọn nǹkan tí ó máa jẹ́ dalailu mahabbatihi sallallahu Alaihi wa sallam àwọn ìtọ́ka táàkì máa mọ̀ pé tá a bá rí nǹkan yìí lára ara ń táàkì máa mọ̀ yìí pé ẹni ìfẹ́ràn nabi sallallahu Alaihi wa sallam ni èyí ṣe àpèmára ẹnu èyí ṣe ọ̀rọ̀ orí ahálásá ó gbọ́dọ̀ láwọn nǹkan kan tá a máa rí níṣe sí ó gbọ́dọ̀ láwọn nǹkan tá ó sì wọ̀rọ̀ láwọn nǹkan tá a rí lájú ọkàn àti ìwàsí tá a fi mọ̀ pé ẹni yìí ò lóòótọ́ ó fẹ́ràn anábì sallallahu alaihi wasallam. ẹlẹ́ẹ̀keje nínú àwọn kan tí èèyàn fi máa ń mọ̀ pé èèyàn fẹ́ràn anábì sallallahu alaihi wasallam òun náà ni az-zabbu an sunnatihi òun náà ni kéèyàn máa sọ súnà anábì sallallahu alaihi wasallam òun náà ni kéèyàn máa dáàbò bo ìlànà anábì sallallahu alaihi wasallam ومن الذهب عن سنته صلى الله عليه وسلم حفظها وتنكيحها nínú ìmọ̀ dáàbò bo ìlànà nàbì sallallahu alayhi wa sallam òun náà ni hifdhuha òun náà ni kí wọ́n máa sọ súnà nàbì sallallahu alayhi wa sallam yìí wa tankihuha kí yóò sì máa ṣe àdáyẹrí rẹ̀ àwọn nǹkan tí ìbá sínú súnà táwọn èèyàn bá fẹ́ kí ìbọnú súnà nàbí sallallahu alayhi wa sallam kéèyàn máa ṣàlàyé ẹ̀ kó máa ṣàdáyẹrí ẹ̀ àwọn nǹkan tó bá jẹ́ súnà nàbí sallallahu alayhi wa sallam táwọn Yorùbá máa ní súnà tí wọn ò gbà pé súnà nàbí sallallahu alayhi wa sallam ní ní tórinlẹ̀ ká máa ṣe àlàyé ẹ̀ fáwọn èèyàn nínú ìdáàbòbò súnà nàbí sallallahu alayhi wa sallam ni nínú pé yàn ń dìfẹ́ di ìlànà nàbí sallallahu alayhi wa sallam ni. وحمايتها من انتحال المبطلين kásì máa dáàbò كما súnà النبي صلى الله عليه وسلم، nàbì sallallahu alayhi wa sallam kúrò níbi àwọn irọ́ àwọn olùbìlẹ̀jẹ́ àwọn àgbélẹ̀rọ táwọn oníbàjẹ́ tí wọ́n bá hun tí wọ́n wá ń sàfihàn lọ́sọ́ síbi ìlànà nàbì sallallahu alayhi wa sallam wa tahrifil àtàwọn olùkọjá àlà àwọn ibi tí wọ́n ti yẹ gẹ̀rẹ̀ kó nínú súnà nàbí sallallahu alayhi wa sallam kásàlàyé rẹ̀ wa ta'wilil jahilin àti ìtúsúnà nàbí sallallahu alayhi wa sallam lọ síbi nǹkan tí ò rúmà níta nàbí ò sọ ká gbọ́ ànábì yìí lọ síbẹ̀ látara ìmọ̀kan tó ká wá sàlàyé gbogbo eléyìí ká máa dáàbò gbogbo eléyìí nínú ìlànà ànábì sallallahu alaihi nínú inú ìdáàbòbò súnà ànábì ló wà wa raddu shubuhati zanadiqati wat-ta'inina fi sunnatihi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká máa ṣe rọ́dù yàní ká máa fèsì ọ̀rọ̀ fún àwọn az-zanadiqa àwọn tí wọ́n ṣe ìsìláàmù lójú ní gbangba tí wọ́n ṣe nǹkan mìíràn àwọn tí wọ́n fi nǹkan mi pamọ́ sí kọ̀rọ̀ tó wá jẹ́ pé wọ́n wàá fi hàn níta pé á ah, mùsùlùmí náà làwa náà àwọn náà wá láwọn òrùjú eríṣiríṣi tí wọ́n máa sọ nípa súnà nàbí sallallahu alaihi wasallam tó jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tí ẹsẹ̀ wọn ò bá nílẹ̀ ńlá nàbí sallallahu alaihi wasallam àwọn tí ò bá dúró déédé ó lè ṣì wọ́n lọ́nà pàápàá jùlọ tí àwọn onímọ̀ bá dákẹ́ tí wọn bá máa ń ṣàlàyé gbogbo àwọn eléyìí gbogbo àwọn ìrújú yìí àwọn ìrújú ìpọ̀ àwọn tá à ń sọ yìí wọ́n ti ń ṣe ìrújú yìí nísìnyí láìgbàtà nàbí sallallahu alaihi wasallam ti lọ sáni wọn ò sì yé máa ṣe é dìsín láwọn nǹkan tí wọ́n máa fi da ẹ̀sìn rúmọ́ àwọn èèyàn lójú láwọn nǹkan tí ò sínú ẹ̀sìn tí wọ́n sì máa pè é lẹ́sìn fáwọn èèyàn láwọn nǹkan tó rin ilẹ̀ nínú làwọn nàbí sallallahu alaihi wasallam ni wọ́n tún máa wá fẹ́ fi tako ìlànà nàbí fún rẹ̀ tó eléyìí òun náà ló fà á tó jẹ́ pé látọjọ́ tó ti pẹ́ òun náà làwọn onímọ̀ wọ́n rí sí pé nínú pé yẹn dá gbogbo súnà nẹ́bì ni kéèyàn máa ṣàlàyé gbogbo àwọn nǹkan báyìí torí pé tá a bá wo ẹ̀sìn wa láwùjọ wa tá a wà lónìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ kan òun ni òsínú lànà nẹ́bì bí àwọn èèyàn ti ń tẹ̀lé tí wọ́n fi ń tẹ̀sìn a rí pé ọ̀pọ̀lọpọ̀ kan òun náà ni òsín nínú ìṣe ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ kan ni òsínú wà ànábì sallallahu alaihi wasallam kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni n'inu nínú ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn sì pé lẹ́sìn wọ́n sì láwọn fi ti fún Allah subhanahu wa ta'ala ó jẹ́ pé ẹni tí ò ṣe mùsùlùmí ga yóò ti máa rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ara ẹ̀sìn àwọn mùsùlùmí ni tó dẹ̀ jẹ́ pé ẹ̀sìn Islam gbogbo àwọn nǹkan tá à ìsáyẹ ọjọ́ bí ànábì látara pé à ń fìfẹ́ ànábì hàn nínú àwọn ṣubuhatu zanadiqa nínú àwọn òrújú tó jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n kàn fi islam bojú ni ọ̀tọ̀ ní nǹkan tí ń bẹ ń sàlẹ̀ ń bẹ ń kọ̀rọ̀ wọn àwọn ni wọ́n tó gbóró àwọn eléyìí kalẹ̀ pé ìfẹ́ ànábì lábẹ́ ìfẹ́ ànábì lórúkọ ìfẹ́ ànábì wọ́n wá bẹ̀rẹ̀ sí dáadáa dáálẹ̀ pé tọ́ ẹja máa sọjọ́ bí ànábì tó fi wá di pé lónìí ẹni tí ò bá bá wọn ṣe ọjọ́ bí ànábì wọn ò rí bí ọ̀tá ànábì yìí ẹni tí ìbá bá wọn ṣe ọjọ́ bí ànábì wọn ò rí pé bí ìgbà tí èsè mùsùlùmí ni ẹni tí ìbá bá wọn ṣe ọjọ́ bí ànábì wọn ò rí bí ẹni tí ò mọ àpọ́nlé ànábì sallallahu alaihi wasallam ẹni tí ó bí ẹni tí ò mọ rírì kílà ànábì sallallahu alaihi wasallam kílà ànábì wà sí láyé tó kí ló fà á torí pé àwọn ọ̀tẹ́sì àwọn ni wọ́n gbé kíní ìwọ́lú Islam tó pé wọ́n wá gbé wọ́lú Islam kí àwọn mùsùlùmí kán bá fi gbójú wọn kúrò níbi àwọn nǹkan tó jẹ́ pàtàkì nínú ẹ̀sìn náà ni nígbà tá a bá ti múra sí mólídì nísìnyí kò sí á fi àwọn nǹkan kan lẹ̀ nú ẹ̀sìn wa tó ṣe pàtàkì tó sì jẹ́ pé mólídì yìí kò sínú lára nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú fẹ́ nàbí sallallahu alaihi wasallam òun náà ni ìmá fèsì fún àtọ̀ ìní nàbí sunnatihi àwọn ẹni tí wọ́n máa ń fẹnu àtẹ́ kan súnà nàbí sallallahu alaihi wasallam àwọn tó máa ń fi ẹnu àbùkù tí wọ́n máa fi kan súnà nàbí sallallahu alaihi wasallam mùsùlùmí ò gbọ́dọ̀ dákẹ́ kó wá ní nígbà tí wọ́n ti dákọ̀ mi wọ́n sì ń fa burúkú kan súnà nàbí sallallahu alaihi wasallam ó nígbà tí wọ́n ti lémi làwọn bá wí wọ́n sì ń fi ẹnu àtẹ́ ẹnu àbùkù ẹnu láìsí wọ́n fi ń kan súnà nàbí sallallahu alaihi wasallam kéèyàn wá dákẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí òdodo tó fẹ́ràn nàbí sallallahu alaihi wasallam kò gbọdọ̀ dákẹ́ bẹ́ẹ̀ àìwá dákẹ́ rẹ̀ yìí kó mọ fèsì búrú nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ẹ̀ òun náà ni bayanu wadasa ifihim kéèyàn máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa pamọ́ sún náà nàbí sallallahu alaihi wasallam wadasa ifihim àtàwọn nǹkan táwọn èèyàn kì bọ nú ẹ̀sìn tí ò sínú ẹ̀sìn wọ́n kàrà síbi kan láàrin nú ẹ̀sìn wọ́n sì kì bọ̀ wọ́n ní eléyìí náà ni àwọn so àwọn nǹkan náà ni ìrònú náà wọ́n bá débẹ̀ ẹ̀ òun náà ni wọ́n fi dá á ah, ẹja máa sàtọ̀ látijọ́ sunday sunday òun náà wọ́n fi dá lẹ̀ òun náà ni ká máa ṣe tààjù bí lóṣooṣù ká máa kóra wájọ síbi kan ìròrí náà ni wọ́n fi dálẹ̀ òun náà ni ká kóra wájọ jókòó kan kájọ máa ṣe pé àmọ́ sí ọlọ́run ká máa ṣàzíkìrì ká máa fò sókè ká máa fò sálẹ̀ ká máa fọwọ́ gbára wa láyà tó eléyìí náà ìròrí náà ni tó tábà wo gbóró àwọn eléyìí nìsín ara àwọn nǹkan tí wọ́n sì bọnú ẹ̀sìn náà ni tó jẹ́ pé inú ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam òun náà ni kí mùsùlùmí kó máa ṣàlàyé gbóró àwọn eléyìí nítorí pé àìṣàlàyé irú àwọn eléyìí nìsín yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ aláìmọ̀kan tí wọ́n rò para ẹ̀sìn náà ló wà wọ́n máa ní bí gbàgbé pàwọn ìjọsìn ni ìbálẹ́jọ́ ni ó sì máa jẹ́ fún gbogbo ẹni tó bá jó ní mímọ́ ó mọ̀ pé ah eléyìí kù díẹ̀ káàtó o tó wá dákẹ́ tí ó ṣàlàyé ẹ̀ bóyá ń bẹ̀rù kán mọ́ sọ òun lẹ́nu ni bóyá ń bẹ̀rù kán mọ́ pé òun ló kọ́ ọ̀kan ni bóyá ń sì ń rí pé káwọn máa nífẹ̀ẹ́ òun òun náà lójú dákẹ́ pa ìbàjẹ́ yìí gbogbo tó bá wù tó bá wù tó fi mú dákẹ́ nípa àbàjẹ́ táwọn yẹn ti ń sọnù lórí ẹ̀ gbogbo ẹ̀rọ Allah subhanahu wa ta'ala bí tó bá ti jẹ́ òbí al-qiyama. àfàwọn ni waqad da'a rasulullah sallallahu alayhi wa sallam bin nadarati liman hamala hadha al-liwa anabi sallallahu alayhi wa sallam anabi ti sàdúà látòjó yé anabi ni anabi ti sàdúà pé kí Allah subhanahu wa ta'ala bá ń ojú àwọn kan ó ní Allah subhanahu wa ta'ala kó bá wọn tutù ojú wọn ojú wọn máa tutù ní gbogbo gbà àwọn wo ni àwọn tí wọ́n gbé àsíá ká máa dáàbò bo súnà nẹ́bì lọ́wọ́ àwọn tí wọ́n gbé àsíá ká máa ṣàlàyé nípa ìlànà nẹ́bì kama yananẹ kama yọ yẹgo kó lára ọkà nínú tó ní ṣe pẹ̀lú sunan anabi sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n gbé àṣẹ eléyìí lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ti nínú hadith anabi sallallahu alayhi wa sallam tó wà nínú sunan imam ahmad musnad imam ahmad ó wà nínú sunan tirmidhi àti sunan ibn majah pé anabi sallallahu alayhi wa sallam ní nadara allahu mura'an pé kí allah subhanahu wa ta'ala kó bá mi tu tu ojú arákùnrin kan sẹ́ni amínà sẹ́yìn àní tó gbọ́ nǹkan kan látọ̀dọ̀ mi ó gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bóyá ó gbọ́ ọ̀dà àdẹ́sìn mi gẹ́gẹ́ bí àwọn sàábé àbúkọ lẹ́nu àwọn sàábé ni kẹ́bí àwọn tí wọ́n gbọ́ lẹ́nu àwọn sàábé àbúkọ náà ni lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ ọ̀rọ̀ ànábì jọ sallallahu alayhi wa sallam ó gbọ́ nípa ànábì sallallahu alayhi wa sallam ó wá fàbàlágàhu kama sami'ahu ànábì ní tìrú ẹni bẹ́ẹ̀ ni wọ́n fi ń jíṣẹ́ fáwọn èèyàn kama sami'ahu gẹ́gẹ́ bó ṣe gbọ́ ó gbọ́ lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam ní sì ń jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn kama sami'ahu bó ṣe gbọ́ tábà wọ̀rọ̀ yìí anabi ní kàmá sẹ́mi àhú ìtumọ̀ ẹ̀ náà ni pé bánabi ti sọ ọ́ náà ni ó gbé kalẹ̀ má yọkù ń bẹ́ẹ̀ má sì fi kàn o wi, wí wi, wí ìntànàbí bá sì sọ má torí pé ó ń bẹ̀rù ẹnìkan àbọ̀ ń wá yọnu ẹnìkan kó wá fi ìntànàbí sọ kó wá fi ilẹ̀ kó má sọ fáwọn èèyàn yá tàbá ni a máa sọ eléyìí fáwọn èèyàn nísìnyí ká máa sàlàyé eléyìí fáwọn èèyàn nísìnyí àwọn èèyàn kà máa àwọn èèyàn kà máa sáfẹ́sìn ni ah, ah. iná máa wọ̀nyàn sáfẹ́sìn ìbára ẹ̀sìn náà ni nítorí fẹ́ sọ fún wa yìí sẹ́fẹ́sìn náà ni irú eléyìí òun náà ni òsì lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín láwùjọ tó jẹ́ pé ní nígbà tẹ́ bá lọ lè bá wọn eléyìí kò bẹ́sìn mu yóò lóun náà máa lò àmọ́ àwùjọ tá a wá wà yìí náà ni pọ́blẹ́mù ìdìbò àmì pé irú ẹni onísìn àwùjọ kọ́ ni pọ́blẹ́mù ẹni òun gangan ló fẹ́ ṣe pọ́blẹ́mù báwọn nítorí pé a rí pé láwùjọ tá a wà yìí nìsín ẹ experience fi yé wa wípé ìsápọ̀ táwọn èèyàn mà tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn tá à ń sọ yìí tí wọ́n bá rẹ́ni láti ṣàlàyé rẹ̀ fún wa ẹni tó ṣàlàyé rẹ̀ fún wa wọ́n ti tán láti gbà á ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì àwọn nǹkan pọ̀ tí wọ́n mọ̀ pé kò tí wọ́n mọ̀ pé kò dáa rárá mẹ́sì wọ́n ti kà á kún mẹ́sì àwọn gbàtà àwọn èèyàn bá dákẹ́ tẹ́ ṣàlàyé rẹ̀ fún wa wọ́n mọ̀ bá a lọ bẹ́ẹ̀ náà ẹlòmíì ọmọ wa gbọ́ nǹkan mi lónìí yóò wá dàbí tuntun lójú ẹ̀ yóò dàbí tuntun létí ẹ bẹ́ẹ̀ ni nbẹ́nu tíra tó kálukú wa náà ní nbẹ́nu tíra kálukú tó nílé nbẹ́nu àwọn àdìtà nàbí sallallahu alaihi wasallam kọ́dà yìí ti Qur'an nbẹ́nu Qur'an bẹ́ẹ̀ àwa dákẹ́ àtàlàyé rẹ̀ fáwọn èèyàn a rí ọjọ́ wa rí ọjọ́ àwọn èèyàn wa ń dàgbà bá gbogbo àwọn ń sọ yìí àwọn èèyàn wa ń rí pé ah, èyí táwọn pé kẹ́ ẹ máa sọ fún wa pé nǹkan báyìí ò nínú ẹ̀sìn yóò wò lára wọn gan nítorí pé kíni nítorí pé wọn máa gbọ́ tẹ́lẹ̀ àwọn èèyàn máa ṣàlàyé rẹ̀ fún wọn tẹ́lẹ̀ tó ànábì ní kí Allah subhanahu wa ta'ala kó bá àwọn tuntun ojú arákùnrin kan ẹni tó gbọ́ kankan lọ́dọ̀ wọn ànábì sallallahu alayhi wa sallam babalagahu kama sami'ahu tí wọ́n fi nǹkan yẹn jíṣẹ́ gẹ́gẹ́ bó ṣe gbọ́ kò yọ nǹkan kan kù bẹ́ẹ̀ àwọn kan pọ̀ lónìí láwùjọ tẹ́ ẹ bá sọ pé anabi sallallahu alayhi wa sallam ń tiẹ̀ ń bẹ́ẹ̀ hadith anabi sallallahu alayhi wa sallam tó sọ̀rọ̀ nípa ká máa yẹ nǹkan wò ká máa lọlé àwọn tí wọ́n máa ń báyàn yẹ nǹkan wò ṣègbọ́n gan ló gbajúmọ̀ láwùjọ wa ṣèpẹ́ lómi ìgbó sọ fún yàn pé ìyẹ nǹkan wò gan òun náà wọ́n fi fẹ́ yà rẹ̀ ìtọ́jú nígbà tí wọ́n fẹ́ yà rẹ̀ gan wọ́n lọ lè yẹ wò ni ìpè tẹ́yà rẹ̀ ó da pẹ̀lú bàbá rẹ̀ wọ́n sì lọ́ọ́ lè yẹ owó wọ́n sì pé ó dáa ó náà ni tó kí ni wàá sọ̀rọ̀ gan tẹ́lómi láti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pé kí ni yóò dáa gbogbo àwọn tí ó sọ yìí náà ni wọ́n ń ṣe àwọn tí ó ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn yìí òun náà ní bẹ lọ́wọ́ táwọn náà ń ṣe àwọn tí ó ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn yìí àwọn náà ni wọ́n ń dìfẹ́ǹdì irú nǹkan báyìí wọ́n ń dìfẹ́ǹdì ẹ̀ tá a bá wá gbé ojú ọ̀nà kalẹ̀ fáwọn èèyàn pé ẹ máa lọ ẹ lọ lè yẹ wo pé mo lè sòrò yìí wá nígbà tẹ bá fẹ́ fẹ́yàwó ẹ lọ lè yẹ wo pé yóò dáa àbí kò ní dáa nígbà tẹ bá fẹ́ lọ́kọ ẹ lọ lè yẹ wo nígbà tẹ bá fẹ́ sẹ́rìn àjò ẹ lọ lè nígbà tẹ bá fẹ́ kọ́lé ẹ lè yẹ wo pé tẹ àbí kẹ má kọ́ gbogbo àwọn nǹkan tẹ bá ti fẹ́ ṣe nínú ìgbésí ayé yìí ẹ máa lọ béèrè wò ipe ṣé ká ti nǹkan yìí àbí ká má ṣe nígbà tá a bá wá sí ojú ọ̀nà ilé ìkalẹ̀ fáwọn èèyàn níbo la wá fi ojú ọ̀nà istikhara sí dùá istikhara sanabi sallallahu alaihi wasallam fáwọn tàbí ìpè tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan tẹ́ ẹ wá ń pín payín láyà pé kíní yóò dáa ni àbíkò ni ó rí kí nǹkan tó ní í ṣe pé pẹ̀lú pé àmọ́ bí ó ṣe rí lọ́jọ́ ọ̀la ànábì wa lánà kalẹ̀ fún wa kí lànàbì ni a ṣe ànábì ni ká ṣe nábìlà méjì káwá ṣe istikhara ẹ dàpọ̀ ẹni tí wọ́n ń dìfẹ́ǹdì eléyìí lónìí ṣé istikhara náà ni ó ka ka yẹ nǹkan wò fún ni àbí méjèèjì náà la lè máa ṣe nínú ẹ̀sìn lókè mo gbọ́ láìpẹ́ yìí ìpè ẹnìkan nínú àwọn tó jẹ́ pé tòun ti bó ti jẹ́ pé kò mọ àyìn lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam náà inú ẹni tá a ní ìlànà kàní pé àlejò sáà kéwú ó kéwú ó sì lè ka tíra ó sì mọ sí bẹ́ẹ̀ nù tíra àwọn tó wọn lágbọ́ yẹ̀sìn àwọn ń ṣàlàyé pé a? Ah, ní máa yẹ ẹ̀ka wòyí kò dáa ó wá jẹ́ tuntun lójú àwọn èèyàn pé à kí ló wà ń bẹ̀ tí ò dáa kó máa fi yẹ ẹ̀ka wò kí ni nǹkan tó burú bẹ́ẹ̀ ó jẹ́ ó jẹ́ tuntun létí wọn ìgbà tí kìnìún wá jẹ́ tuntun létí wọn yìí wọ́n wá ní ó dáa àwọn láwọn àfa àtàwọn náà tí wọ́n ló dáa kéèyàn máa ṣe é ẹ̀yin náà lọ pé àwọn afáàyàn wa nígbà tí wọ́n wá pé àwọn afáàyàn dé wọ́n wá pé àwọn kan tó jẹ́ pé àwọn tí wọ́n lọ ilé ẹ̀kọ́ náà nípa wọ́n láyé ń bẹ́nu àwọn tí wọ́n tán jáde ilé ẹ̀kọ́ nílẹ̀ lárúbáwá nínú àwọn tí wọ́n lọ lè pè wá láti wá fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn lè máa yẹ nǹkan wò èèyàn lè máa wo ìpẹ́ nígbà tí wàá fìdí ẹ̀ múlẹ̀ àdìsá nàbì sallallahu alaihi wasallam sanabi ni ni ẹni tó àrọ́ọ̀f àti káyìn اوكي هذا عين كده قبيل المجد قبيل المجد so ẹni tí wọn lọ dé báyìí ẹni tí wọn lọ dé gbé wáyìí àdìsí ànábì sọlá wàlẹ ọsọlámù ànábì ní ẹni tó bá lọ dé bá àrọ àwòká nínú èdè lárúbáwá gangan tá a bá lọ lè bá tá a bá lọ wo ìtumọ̀ alábáwá wípé kí ni wọ́n ń pè ní kí ni wọ́n ń pè ní àwọ̀ kí ni wọ́n ń pè ní káàrí nídìí alábáwá alábáwá náà yí ọ̀nà ní ẹ̀ tó clear méjèèjì jẹ́ rí wọn kọ̀ọ̀kọ̀ méjì ló pín sí nǹkan kọ̀ọ̀kọ̀ tó ti kọjá nǹkan kọ̀ọ̀kọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ àti nǹkan kọ̀ọ̀kọ̀ èyí tí ó padà ṣẹlẹ̀ lọ́jọ́ wájú méjì lànà bí wàá nínú hadithi pé ẹ tó bá lọ bá àrọ́ àbọ̀fù yìí nìsín bóyá wọn ló fẹ́ sàlàyé fún ọ pé tó ti ṣẹlẹ̀ kọjá nǹkan báyìí ni ó sọ fún ọ lẹ́yìn ìgbà tó yẹ pé olè jà nìsín ó wá fẹ́ sàlàyé fún ọ pé lágbájá báyìí ni ó jí nǹkan ọ̀hún tẹ̀ ń wá ẹ́ tó eléyìí nìsín àbọ̀fù ni ẹni tán pè ní káàhìn òun náà lẹni tó fẹ́ sọ nípa tí ó ṣẹlẹ̀ lọ́la yá tó bá ti di ní ìjọba yìí ó nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ tẹ́ anabi sàlàyé hadithi nígbà àwọn báwọn náà sì mọ àlàyé hadithi yẹn wọn wá gbé hadithi sẹgbẹ kan wọn wá láwọn lẹ́ẹ̀ni wọn náà yẹrí táwọn níyì ó wà nínú ó wà nínú sọhíhù muslim ẹ̀rí táwọn ń sọ yìí nìsín ó wà nínú sọhíhù muslim kí ni tó wà nínú sọhíhù muslim òun náà ni pé wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi ní ń bẹ́ẹ̀ nú anabi anabi ọlọ́run kan bẹ nínú àwọn anabi tó jẹ́ pé yahus òun náà máa la nǹkan sílẹ̀ ẹlẹ̀ anabi anabi yẹn a máa ṣe kí ni a máa la nǹkan síbi yẹpẹ̀ anabi wàá ní pàmò wàá fà kọ́ hàtòhù hàtòhù fàdà anabi ní ẹni títí ẹ bá ti wá lè ṣe déédéé irú tẹni yẹn títí ẹ bá ti bá títà anabi tá à ń sọ yìí mu anabi ní fàdà títí ẹ náà ṣe ni títí ẹ náà rí bi tà anabi náà nù sọ ọ̀rọ̀ yìí ibẹ̀ làwọn tá à ń sọ yìí ibẹ̀ náà ti wá fẹ́ mú ẹ̀rí ibẹ̀ náà ti fẹ́ mú ẹ̀rí pé kíni ipe èèyàn lè máa ìgbàláyè wà fún yà kéèyàn máa ṣe kíni kéèyàn máa yẹ ìpẹ́ wò ẹ dákun ẹ wò ó anabi sallallahu alaihi wa sallam ní káàna nàbí yom min al-anbiya yahudu anabi kan bẹ nínú àwọn anabi tó jẹ pé a máa la nǹkan sílẹ̀ lẹ̀ báyìí àmọ́ wàá fa kọ́ kátó hu kátó hu badal ẹni tí kátù rẹ̀ ìlàlà nǹkan tó náà bá wà ń là sílẹ̀ lẹ́tọ́ bá ti dílé tẹ́ni wọn ànábì ní òun náà ti dàgẹ́ bí kíni ó ti dàgẹ́ bí tẹ́ni wọn ẹ wá já wo yìí nìsí kí wá ní àgbọ́yé àwọn sàbí ànábì kí ni àgbọ́yé àwọn olùmọ̀ nípa hadith nípa nípa ọ̀rọ̀ yìí so àwọn olùtúmọ̀ nípa àwọn olùtúmọ̀ hadith pàápàá jùlọ alimami wa an-Nawawi nígbà táwọn ń sàlàyé fún wa nípa hadith anabi sallallahu alayhi wa sallam yìí wọ́n jẹ́ kó yé wa pé ìfẹnukò wà lọ́dọ̀ gbogbo àwọn olùmọ̀ pátápátá kò sí ìyàpẹ́ lọ́dọ̀ àwọn onímọ̀ pé kò lẹ́tọ̀ọ́ fẹ́ nìkan kó lọ lè bẹ́ nìkan wípé ẹ bá ń wo nǹkan báyìí o kí ni ó ṣẹlẹ̀ lọ́la ẹ bá mi wò ó àbí kí ló ti ṣẹlẹ̀ kọjá kò sí ìyàpẹ́ nù ipe ẹ̀rí àdìsí tí wọ́n máa wá ń gbára lé pé ànábì kan nínú àwọn anábì Allah subhanahu wa ta'ala ìpè òun náà máa ń la ìpè tí máa ń la nǹkan sí ìpè àwọn afáà sára ìpè eléyìí mu'jizatun min mu'jizatihi mu'jiza ló jẹ́ fún anábì yẹn ó jẹ́ pé tíwà yìí bá fẹ́ sọ̀kalẹ̀ inú ọ̀nà tí anábì yẹn máa ń gbà wá yìí jẹ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ní kíni òun náà ní irú nǹkan tí máa ń là sílẹ̀ lẹ́wọ̀n tánàbí yẹn bá ti wá gbà wáyé lọ́tọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan tó bá Allah subhanahu wa ta'ala bá sọ fún un kò ní yàtọ̀ bákan kan náà ni ó ṣe rí so irú eléyìí nísìnyí òun náà ní túmọ̀ pé kí ni tánàbí sallallahu alaihi wasallam sọ pé wa man wafaqa khatahu khatahu fadak ẹni tí tiẹ̀ bá ti lè ṣe déédéé irú tànàbì yẹn tí tiẹ̀ náà bá ti lè bá a mú so ànábì ní ajẹ́ pé irú eléyìí náà òun náà ṣe kí ni òun náà ṣe déédéé kẹ́ẹ̀bì tànàbì òun àwọn olùmọ̀ wá sàlàyé fún wa pé ọ̀rọ̀ tá anabi sallallahu alayhi wa sallam sọ yìí anabi sallallahu alayhi wa sallam fi ká ó fi dá wa lágara ni ṣe anabi sallallahu alayhi wa sallam ó fi dá wa lágara alimami wa nawawi rahimahullah wọ́n ní ikhtalafa al-ulama àwọn afáàṣe yàpọ̀ ẹnu lórí ìtumọ̀ hadithi wọ́n ní fọ́sọ̀hí èyí lálàáfíà nínú ìtumọ̀ rẹ̀ anna ma'anahu man wafaqa qatuhu fa huwa mubahun lahu ipe ẹni tí yẹ̀pẹ̀ tó náà bá ń là sílẹ̀ lẹ́hùn tó bá ti ṣe déédéé ajẹ́kú ṣe kínni ajẹ́ pé ó lẹ́tọ̀ọ́ fún un nù walakin la tariqa lana ila al-ilmi al-yaqin al-yaqini bil-muwafaqa àmọ́ kò sọ́nà tá fi lè mọ̀ ipe tí ẹ ṣe déédéé tànábì wù ọ̀nà wọlé afẹ́ fún mi ànábì náà ti jẹ́ bá ṣe déédéé pẹ̀lú tànábì wù ajẹ́ pé tí ẹ náà lẹ́tọ̀ọ́ nù àbí ọ̀nà wo láwàá gbàmọ̀ táàfì wa mọ̀ pé á ah, tẹ́ni yìí o ó ṣe délé tànábì òun ọ̀nà wo láwàá gbàmọ̀ ṣékun ní fàlàyùbá látara bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ wàlùmọ̀kúdù anáwó haram ntí alọ́sọ ìdánábì gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni pé haram ni èèwọ̀ ni ká máa ṣe kíni ká máa tẹ́ yẹpẹ̀ lè anáhu láyùbáhu ìlà bìyẹ̀kìn nítorí pé kò lè di ẹ̀tọ́ fún wa àyàfi ká ní màmàdájú pé kíní wo ṣe déédéé illa bi yaqinil muwafaqa wa laysa lana yaqinun biha a ti ní kíni alámàdájú parẹ̀ gbèsè ni yóò ó ṣe déédéé pẹ̀lú tànàbì ó ní wa innama qala nàbí sallallahu alayhi wa sallam fi man wafaqa khatuhu fadak pé ànábì sallallahu alayhi wa sallam ànábì sọ yìí pé ẹni tí khatu rẹ̀ bá ti ṣe déédéé tẹ́ni ìpèsè ńlá alẹ́ òun tó bá ṣe déédéé tànàbì yẹn ó ní ajẹ́pẹ́sì ẹ̀ náà lẹ́tọ̀ọ́nù wa lam yakul huwa haram ànábì ò sọ pé haram ni kó má ṣe wọ́n ní kí ló fà á ìtòfà ni pé ìtànàbì fi sọ ọ́ bẹ́ẹ̀ ni pé lè àlà yatawahama mutawahimun kéèyàn máa máa rò ó lọ́kàn ara rẹ̀ kẹ́ni tí ó máa rò elérò kúkúrú kó máa máa rò lọ́kàn rẹ̀ anna hadha nahaya yadkhulu fihi dhaka nabi alladhi kana yaqul tánàbì bá sọ pé haram ni kó máa wá jẹ́ ànábì táwọn tí wọ́n ń sọ yẹn náà ó máa jẹ́ pé a wàá gbọ́ yé pé ànábì yẹn ti kí ni ànábì yẹn ti ṣe nǹkan tó jẹ́ haram lànábì òbí sọ fún yín pé haram ni ànábì sọ pé títí ẹ náà bá ti lè ṣe déédéé títà ànábì yẹn fàdáàt ajẹ́ pé tí ẹ náà lẹ́tọ̀ọ́ nù lákòókò láti wá mọ̀ pé tí ẹ ṣe déédéé pẹ̀lú ànábì mu ṣé ànábì ni wọ́n ni alákọ̀ọ́kọ́ táàbì wá mọ̀ pé kí ni táàbì wá mọ̀ pé ah, títí ẹ náà wá ṣe déédéé pẹ̀lú ànábì yẹn tá ń sọ àbá wa Nawawi wọn ní fahafadọ nabi sallallahu alayhi wa sallam ala hurimati dhaka nabi anabi sallallahu alayhi wa sallam wá sí nǹkan méjì anabi sọ ìwà nabi anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ ìwà nabi tí máa ń la nǹkan síbi yìí pẹ̀yì anabi sọ ìwọ rẹ̀ ma'a bayani al-hukmi fi haqqina anabi tún sàlàyé ìdájọ́ ìdájọ́ yẹn lọ́dọ̀ tiwa ìlọ́dọ̀ tà anábì yẹn o anábì ti jẹ́ kó yẹ wa pé òun máa ń ṣe látara pé kíni látara pé Allah subhanahu wa ta'ala ló fi ràn anábì wa sọ fáwọn pé tọ̀ títí ẹ̀ náà bá ti wá lọ́lẹ̀ ṣe déédéé títí ẹ̀ tó wà lọ́lọ́ ló fi ràn wọn náà ni tó ibẹ̀ yẹn lànàbì sallallahu alaihi wasallam ló ti fi ṣàlàyé rẹ̀ fún wa ìpè lọ́dọ̀ ti wá o kò sí kíni kò lẹ́tọ̀ọ́ àfáwọn anáwárí wá ní falimá àná ìtumọ̀ yẹn náà ni pé anadaka nàbí anábì táà ń sọ yìí láàmánà àfi hakihi kò jẹ́ nǹkan èèwọ̀ fún ànábì yìí tiẹ̀ láti máa ṣe é pé kò jẹ́ èèwọ̀ fún wọn ní nítorí pé kí ni ntí òjò jẹ́ wọn ní kò jẹ́ èèwọ̀ fún ànábì yẹn wọn ní wàkàdà làwọ̀ alimtum wà fàkọ́tọ̀hu wàlákin la ilma lakum biha ipe kò sí ní jẹ́wọ̀ fẹ́yìn náà sẹ́yìn náà bá ti mọ̀ pé tí yín ó ṣe déédéé bíi tànábì yẹn kò ní jẹ́ wọ̀ fáwa náà tó ṣéèkù wa ní ṣùgbọ́n o a ní ìmọ̀ tá a fi lè ṣe kí ni tá a fi lè mà wọ́n wá pé ọ̀rọ̀ ìkànnú àwọn afá sálàfù wa al-Khattabi wọ́n ní al-Khattabi wa sọ pé hadal hadith hadith tá à ń sọ yìí nìsín tá a lánàbí sallallahu alaihi wasallam wáyìí wọ́n ní yahtamilu nahya an hadal khat idha kana alaman lin buwati dhalika nabi tí hadisi yìí bá ti jẹ́ pé lílà kanlẹ̀ tó wà bí hadisi yìí tó wà bí lè jẹ́ pé nínú àwọn mùjíza ní nínú àpẹẹrẹ tọ́lọ̀ fún ànábì yìí ni tó a jẹ́ pé haram ní fáwà nítorí pé tó wà bí lè jẹ́ àpẹẹrẹ fún torí pé òun jẹ́ ànábì ni àìjẹ́ ànábì tiwa kò lè jẹ́ àpẹẹrẹ kankan fáwà àfáwa ni wọ́kọ̀dì nkọ́tọ̀ àti ìjà ànábì ti ti kọjá nkọ́tọ̀ àti kò téèyàn tó lè jẹ́ ànábì mi mà nígbà tí ànábì sallallahu alaihi wasallam ti lọ tó a jẹ́ pé irú Al-Khattabi wọ́n ní fanuhina an ta'ati zalik látara bẹ́ẹ̀ ànábì wa kan ó fi kọ̀fà wa pé a gbọ́dọ̀ máa ṣe al-khattu fi raml ká bunyá ni kalẹ̀ ká máa wá la nǹkan síbẹ̀ ká ní a fi nímọ̀ nípa nǹkan kan tí ó ṣẹlẹ̀ a fi nímọ̀ nípa nǹkan kan ti kọjá tó eléyìí wọ́n ti kíni wọ́n kọ́ fáwa náà pé àwa náà قال القاضي إياد القاضي إياد رحمه الله نعم سلفني ó ní al-Mukhtar ìtòhùn sàlẹ́sà nínú ìtumọ̀ hadithi yìí anna ma'anahu pé ìtumọ̀ yẹn náà ni pé anna man wafaqa khattuhu fadhaka alladhi yajiduna isabatahu fima yaqul wọ́n ní ẹni tó bá ṣe tiẹ̀ tó bá wá padà lọ ṣe déédéé tó sọ kiri ó rí báyìí tó rí bẹ́ẹ̀ wọ́n ní tó sọ òun ní irú yìí lọ lè ṣe déédéé pẹ̀lú tànẹ́bì yẹn tó ìpín tànẹ́bì náà bá ti sọ ń gbà yẹn ìmọ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ lọ́dọ̀ tàwọn lélẹ́yìn wọ́n ní láàdáhù àbá àdáàlì kàlífà àìrìhì kò túmọ̀ yìí pé anábì sallallahu alaihi wasallam ṣe lẹ́tọ̀ ẹ̀sìn báwọn nìsín ìtumọ̀ yìí náà ni pé ẹni ó ṣe èyí jẹ èyí ò jẹ ìkankan wàá bọ́ nǹkan bọ́ sí èyí tó bá bọ́ ń bẹ̀ wọn òun náà ló ṣe déédéé peter nẹ́bí ọlọ́run ṣe máa rí tó jẹ pé títí ẹ máa ń jódodo gbogbo gbà òun náà ló fà tó jẹ pé anábì sallallahu alaihi wasallam náà jẹ́ kó yé wa gbàtà àwọn kan lọ lè ba pé gbàtà oníkàmù máa lọ bá àwọn tán yẹ kan wò àwọn míì wọn máa sọ̀rọ̀ tí máa rí bẹ́ẹ̀ ànábì ní ni alámi láwọn ṣètọ́ọ̀nù tí máa ń gbọ́rọ̀ wá fún wa ó láwọn àlìjànú àwọn ṣètọ́ọ̀nù yìí wọ́n wá gunra wọn lọ sí sámà sámà ti gbọ́ táwọn màláìka ń sọ̀rọ̀ nípa kankan tí ó ṣẹlẹ̀ sámà ń sọ láàrin ara wọn wọ́n wá jí ọ̀rọ̀ yẹn gbọ́ sámà wá jí ọ̀rọ̀ yìí gbọ́ wọ́n wá sáré máa sọ fúnra wọn wọ́n gunra wọn ni o wọ́n máa sọ fúnra wọn sọ fúnra wọn títí wọ́n wá lọ lè gbé bá àwọn tó bá jẹ́ èèyàn wọn nínú àwọn èèyàn àwọn tó máa ń yẹ nǹkan wò àwọn tó jẹ́ aláwo àwọn tó ń fi nǹkan yẹ gbogbo tó fi ń yẹ wò àwọn ènìyàn wà lọ́lẹ̀ gbé ọ̀rọ̀ yìí fún wa wọ́n bá ti wá lọ́lẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí fún wa àwọn náà àwọn àlìjánu yìí anabi sallallahu alayhi ó ní wọ́n fi irọ́ hundred kún o báyìí kò sì ní ṣe déédéé ẹ̀ tún wá lọ bá padà yóò tún wá lọ́nà míì wà táwọn tún gbà ó yẹ kẹ́yìn náà ronú pé sálákọ̀ọ́kọ́ kí ni òjò ṣe déédéé ẹ̀ bá wọn níbi so ibi jẹ́ ti mọ̀nù pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì náà wà tí wọ́n sọ tí ò ní ṣe kíni tí ò ní ṣe déédéé èyí tó bá wá ṣe déédéé òun nísìnyí mélòó mélòó ẹni tó fẹ́ fẹ́ra wọn tí wọ́n ní ah wọ́n bara wọn kalẹ́ ni ẹjẹ́ wọn fẹ́ra wọn ó kún àwọn méjì kún ẹjẹ́ bá wọn nísìnyí òun náà ni wọ́n fi nìkan fẹ́ra wọn wọn ò sì nílò jọdún méjì ọdún mẹ́ta lọ wọn ti kíni ele. ti kọ̀ra wọn lẹ̀ tí ó tún wá padà wá fà ní ìgbà tó wọn wọlé tán ló tún wá ti kún tẹ́lẹ̀ tó eléyìí onísìn ó tún máa pé kíni ó tún máa pé ní tó ń gbé ọ̀rọ̀ kan yóò wá ro irọ́ bí ọgọ́rùn-ún papọ̀ kan tó bá ti wá sọ fẹ́ nìkan jọ́ kan tó bá ti wá mú òdodo náà ni wàá gbé ọ̀gẹ́gẹ́ ṣètánì kò níjó ronú lọ́bẹ̀ mọ́ láíláí kò níjó ronú lọ́bẹ̀ ẹnìkan kan ni wọ́n sọ fún pé wọ́n sọ fún bọ̀dá rẹ̀ ipe àbúrò rẹ̀ ìyàwó tó fẹ́ fẹ́ yìí kó má fẹ́ pé nítorí tábúrò rẹ̀ bá fẹ́ ìyàwó yìí kò ní rọ́mọ bí bọ̀dá yìí wá pe àbúrò rẹ̀ pé tọ̀ àwọn ẹni náà sọ fún pàbúrò rẹ̀ ìyàwó tó fẹ́ fẹ́ yìí ẹ bára yín mu tó bá fi lè fẹ́ ẹ ní bímọ yìí ń wá ní rárá o olóhùn kò sá gbà fún wọn tiẹ̀ òun bá fẹ́ yàwó tiẹ̀ nígbà tí ó fẹ́ yàwó yẹn ọlọ́run á sànù rẹ̀ débi pé kọ́dà kò lọ́dún méjì kọ́dà kò lọ́dún kan ẹ̀ gẹ́gẹ́ bá a ti máa ń sàdúrà pé lẹ́yìn oṣù mẹ́sàn-án à ń bọ̀ wá jẹ kàtà máa ń sọ ohun tẹ́ wá fẹ́ yàwó bọ́lọ̀ ti ṣe fún wọn fáfá ti ń sọnù ìyàwó rẹ̀ kàn bímọ ni olóyún ó ti bímọ sọ̀tẹ́súlẹ̀ fáwọn sọ pé ìjàkùn pàtó wá bímọ tán ó wá pé ọ̀dà rẹ̀ ń pétọ̀ ọ̀dá ìyàwó tí òun sọ fún kóun fẹ́ ṣe ń jò ní kọ́dà ẹ bá wọn sọ fáwọn ẹni ọlọ́run náà káwọn náà wá kó máa káwọn jẹun ẹ wò káwọn bọ̀dá wọn bá bínú bá pa fóònù bọ̀dá wọn ó ti yé báwọn àwọn ẹni ọlọ́run tí wọ́n sọ fóònù pé ni wọ́n ṣe fóònù yìí ni máa retí ni pé àkùtì sọ fún gbogbo ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún ẹ ti sọ fún wọn ti ní gbàtọ́lọ̀ wá járọ̀ rẹ̀ nísìnyí ẹni tọ́lọ̀ wá járọ̀ rẹ̀ fún nísìnyí tó wá torí ẹ̀ kó padà kò ní padà nítorí pé kíni ó ti kó sọ́wọ́ wọn rí nǹkan kan wà tó ti sọ fún tó ti kíni tó ti ṣe déédéé rí so òun náà ni àfa wa Al-Qadi òun náà ni wọ́n ń sọ àfa wa Al-Qadi rahimahullah wọ́n ní qal wa yahtamilu anna hadha nusikha fi shar'ina wọ́n ní ó sì tún rọrùn kó jẹ́ pé ìtumọ̀ ní hadith gbé wá fún wa ni pé bóyá nǹkan yẹn ká máa yẹ nǹkan wò báwọn lẹ́tọ̀ọ́ nígbà tàwọn ànábì yẹn wa nusikha fi shari'ina wọ́n ti wá pa ìdájọ́ rẹ̀ àti wa ẹ̀rí gbogbo àlàyé o ẹ̀rí pé gbogbo àlàyé tá à ń ṣe bọ̀ pa rẹ̀ àlàyé kan náà àwọn ẹni síwájú táwọn sọ pé a sọ ni gbogbo wọn náà ń ṣàlàyé ní ànábì gbà lérò bóyá ni pé a rí inú àwọn àfa gan tí wọ́n jẹ́ kó yé wa pé ǹjẹ́ ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ wọn ànábì fi dáyàn lágara ni kẹ́gbọ̀n pé kí ni wọn ò lẹ́tọ̀ọ́ lápèjúwe nísìnyí kéèyàn hálẹ̀kùn nulẹ̀ ẹbí hálẹ̀kùn pa ẹnìkan wá ní òun fẹ́ wọlé ó ní à sóun lè wọlé lọ wọlé tó bá nílẹ̀kùn sí ẹ̀sìn hálẹ̀kùn pa tó bá débẹ̀ nísìnyí tó bá sílẹ̀kùn nísìnyí tí ò sí kí ni ó gbọ́ yé bẹ́ẹ̀ yóò gbọ́ yé pé ẹ fẹ́ kó wọlé nù ìtumọ̀ yẹn náà ni pé ẹni kó má ṣe kí ni ẹni kó má wọlé ṣé kí n wọlé àtọ́bá ti ilẹ̀kùn ti wọlé ó sì débi lẹ̀kùn ó bá tẹ́ ti há pa lẹ̀kùn ti padà yóò ti mọ̀ pé ah mo fẹ́ kí n wọlé ni ànábì wa fi kọ́ pé títí ẹ̀ náà bá ti lè ṣe déédéé pẹ̀lú tànábì òun ẹ̀ ti bá òun nísìnyí ànábì ní fàdá ajẹ́kólẹ́tọ̀ fún ọ kò wá sọ́nà tá a lè fi mọ̀ pé téèyàn ṣe déédéé tànẹ́bí òun àti kí ni àyàfi pẹ̀lú al-ilmul yaqini àyàfi pẹ̀lú màmàdájú tí ò sẹ́ni tó mà ajẹ́pẹ́ níta ànábì sọ fún àwọn kékeré ni pé ká jìnà sí i bí ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala sọ nípa àwọn kèfèrí ọba àdìkọ́lá ni wala yadkhuluna al-jannata hatta yalija al-jamalu fi sammi al-khiyat làwọn kèfèrí ò ní wà al àyàfi gbà kan sẹ̀pẹ́ mi yóò balẹ̀ báwọn pé à ah, òun ò lè wà àlìjánà o kíní kan tó lè mú ọ wà àlìjánà òun náà ni pé àwọn kẹfẹ́ yìí ni ó ti sẹ́ sí pé à ẹja gbọ́dọ̀ mú ọ wà àlìjánà Allah subhanahu wa ta'ala wá sí kíni sọ fún wa pé hatta yalija al-jamalu fi sammil khiyat gbàtẹ́ tó lè wà àlìjánà ni pé nígbà tí ràǹkúnmí bá lè gba ojú wa abẹ́rẹ́ kọjá àfìgbà tí ràǹkúnmí tó bá lè kọjá níbi ihò abẹ́rẹ́ sẹ́mu bí táwọn máa ń kó òwúbọ̀ wọn náà mọ wàhálà tó máa ń ṣe kó tó rí òwú lásán tì bọ̀ ṣé kààrẹ gan lè wọ́bẹ̀ ìka àyìn ò lè wọ́bẹ̀ ẹ́n ìka àrẹ ò lè wọ́bẹ̀ dépò pé odidi ọwọ́ rẹ wà wọ́bẹ̀ bóò ni làǹkúmí ò ṣe wà wọ́bẹ̀ àwọn ènìyàn kan wò pé ẹ̀ wọn náà ti fún òfẹ́ wọn ti láàrin wà jẹ́ ẹni tí bá níbi okùn abójú abẹ́rẹ́ ìgbà wọn náà lẹ́tọ̀ọ́ àlìjẹ́nà sẹ́wọ̀n pé ó sọ àlìjẹ́nà wọn kọ́ bí tí ò pọ́síbù ìdí <laughs> ò pọ́síbù ibẹ̀ ló ṣe kí ni ibẹ̀ ló sọ àlìjẹ́nà wọn kọ́ bí kéèyàn máa jà pẹ̀lú ẹnìkan nísìnyí àwọn alájà àwọn alájà àwọn àwọn alájà àkínná máa ń kó owó ní ìbáṣe máa ń sọ àwọn alájà ṣèkínní kan alájà ń gbilà tó yẹ kó tó bá jà kò ní sámá yóò wá ní a ah, wàláyé ọ̀rọ̀ yóò ní ta àfi tí bàbá mi bá jí wá ẹ lọ́rùn ló kù ẹ̀jẹ̀ báwọn nìyí àfi tí bàbá mi bá jí wá tí bàbá rẹ̀ ó jí bàbá rẹ̀ ó lè jí mọ́ bàbá rẹ̀ ti lọ́nu ẹ ó sọ pé bàbá àwọn ò ní jí ní tó fẹ́ sọ fún yín ni pé òun ò ní kò ní parí mọ́mí sáré kìámù òbí dé yóò wá ní àbí tí bàbá àwọn bá jí bàbá rẹ̀ ò sì ní jí àbí tó bá jọ́ ẹ̀jẹ̀ bá dìde wá tó jẹ́wọ̀n pé tó fi kọ́rùn nísìnyí ó lágbára tó yẹ pé bàbá rẹ̀ ń bẹ láyé nísìnyí bàbá rẹ̀ ń gbé kó ẹ̀dí báwọn nísìnyí tó bá fi kọ́ pé bàbá àwọn abẹ́ ẹlẹ́kẹ́ sí bàbá rẹ̀ wálé kó àwọn bàbá rẹ̀ tẹ̀ sí láyé má gbogbo orí eléyìí òun náà ní irú ọ̀rọ̀ tá ànábì sọ ìpè tí ìpè tí wọn náà bá fẹ́ tẹ̀ tó bá ti ṣe déédéé tànábì wọn tán ó lẹ́tọ̀ọ́ wọn náà má tẹ̀ bóòlù ó àwọn àpèjì alimami النووي رحمه الله، ní fàhásọ̀lá min majmu'i kalami ulama wọ́n ní tá a bá wà lọ wo àkójọpọ̀ ọ̀rọ̀ tí gbogbo àwọn onímọ̀ sọ pátápátá nípa àwọn hadithi hasọ̀lá fihi al-ittifaq ìfẹnukò wà níbi gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ tí ò sí yapa ń alanahayi anihul an ipe àgọ́dọ̀ débẹ̀ nísìnyí pé wọ́n kọ̀ fún wa àgọ́dọ̀ tí kíni àgọ́dọ̀ tẹ́ ìpẹ́ ẹ wò nísìnyí ẹ wá wo nǹkan ẹ wo àwọn oníbàjẹ́ hadithi yìí òun náà lẹ́lòmíì lóun mú lọ́wọ́ pé ẹ̀rí ń bẹ fóun fẹ́yìn lè má yẹ pé o kọ́lẹ̀ nìkan sọ fún mi pé òun sọ fóun bẹ́ẹ̀ nu wá o àmọ́ àwọn afá kan bẹ títí wọ́n lè fi déédéé ibi tànẹ́bì mu ó lóun mọ àwọn kan títí wọ́n lè fi déédéé ẹ̀sìn báwọn ó láwọn àmọ́ òun sọ fóun ṣe kíni òun bẹ́ẹ̀ nu wa òun náà sì yẹ ìpẹ́ wò ó sì lóò sínú wọn kí ló wá fi ìpẹ́ ṣeré sí nígbà tó sínú wọn ó sì fi òun náà sì ń tẹ̀ ẹ wá wọ̀rọ̀ sànàbí sọ ẹ wà níta nàbí sallallahu alaihi wasallam náà ló pàdó jẹ́ pé ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala sọ nípa àwọn onírúurú ó ní fa'amma alladhina fi qulubihim zayg fayattabi'una ma tashabaha minhu ibtigha'a al-fitnati wa ibtigha'a ta'wilihi àwọn tẹ́ bá rí i pé àárẹ̀ ń bẹnu ọkàn wọn wọn tí ó bá fẹ́ rújú oníwà amúgún yàá kọ́dà ń bẹnu sọ̀rí Buhari ń bẹnu sọ̀rí Muslim ìpè kọ́dà anábìlẹ̀ yẹn lè wo ìpẹ́ à iná alọ́mọ járí náà kànga anábì ó sọ pé yẹn lè wo ìpẹ́ anábì ó sọ wá sọ fún wa pé ẹni tó bá lọ lè bá àwọn tí ń wo ìpẹ́ pé irun rò nígbà fógójì ọjọ́ ìwọ ọ̀rọ̀ anábì ó sì máa takura wọn anábì ó sì wá sọ pé ẹni tó bá wá gbà wọn gbọ́ má ní nǹkan báyìí ó ṣẹlẹ̀ tí wọ́n sì gbà wọ́n pé yóò ṣẹlẹ̀ lóòótọ́ anábì sọ pé wọ́n ti ṣe kedere tí ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fóun bóòlù ọ̀rọ̀ anábì òsì wa takora wọn ibẹ̀ wọn lẹ́sìn mọ̀pọ̀ ọ̀rọ̀ anábì ò takora wọn àwọn wọ̀nyẹn ló nífẹ̀ẹ́ nú tó jẹ́ pé wọ́n wo nǹkan kan tó wá fẹ́ rújú pé ìtumọ̀ kínní yóò kílẹ̀ dáadáa wọ́n wá sáta bẹ́ẹ̀ òun náà ní kíni òun náà ní ṣubuhatu ara àwọn ṣubuhatu zanadi kọ àwọn ìrújú àwọn ìrújú àwọn àwo ni àwọn zanadi kọ ní ti bẹ́ẹ̀ ni wọ́n burú gan mo pàdé ìkànnì wọn jò ní èmi àti ẹ̀wájọ́ sọ̀rọ̀ òun máa fi hàn fún ewu ìpẹ́ àwa ń sọ̀rọ̀ ó wá sọ fún mi pé à ṣé èdè ò dáa ni ẹni pé aló burú bí ìpẹ́ ọ̀rẹ́ nípa iná kéwu o dáadáa tí kéwu rẹ̀ sì yé kìsì pé tẹ́ẹ̀mà sọ̀rọ̀ ẹ̀sà ẹ̀kú pé tẹ́ẹ̀mà kátìrà fún tẹ́ẹ̀mà wá tù fún tẹ́ẹ̀ bá ti ń kà òun náà ti máa tẹ̀ ń sọ ní wọ́n á ike yàtọ̀ ẹ eh, pé ànábì òní kéèyàn máa ń la ìpẹ́ pé àrọ́ọ̀fù tá ànábì ń sọ yàtọ̀ ìtumọ̀ ọ̀tọ̀ lélẹ́yìn pé àwọn tó máa ń yẹ lo àwọn kàkà tó fi yẹ káwò yìí wọn á ní ẹ̀hẹ́n pé ó lẹ́tọ̀ọ́ ló sọ mo sọ sí wọn náà lè yẹ wò olóhùn sọ pé òun lè yẹ wò ẹ máa gbọ́ òun sọ pé òun lè yẹ wò ibi àmọ́ àwọn orí kankan bẹ́ẹ̀ àwọn orí mo ní sẹ́ni tó wá sọ yìí ṣé kí n wá kó tiẹ̀ ibi tí n ti ń kí n wá kó tẹ̀lé kí n ti dákọ̀ rẹ pé lágbájá báyìí lọ́dẹ ah onírara ọba dà kí n dúró kódà kí n dúró bò <laughs> ìgbà tó bá mọ̀ kó ní ilẹ̀ ó yẹ kó o lè dúró tì ní ó yẹ kó o lè fìrin lẹ̀ ni wọ́n á ní sọ nígbà tí wọ́n náà fẹ́ ìyàwó tó fẹ́ fẹ́ rì sí olùfẹ́ fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sọ ti lè yẹ̀ wò ó ní àkókò ah, ti àlọ́ yẹ̀ wò kóhùn ti ṣe é ti kára mọ̀gbá aláburú ẹ̀dá lẹ́ni kíní yìí ó fẹ́ sọ fáwọn ẹni èwo làwọn fẹ́ mú bẹ́ẹ̀ ní tó bá ti dáa ẹ̀dí báwọn nísìnyí òun kálukú náà ló yẹ kó lè fọwọ́ ẹ̀ sọ̀yà òun kálukú náà ló ti yẹ kó máa ṣe tí wọ́n bá wọn kó dáa tí wọn kò ṣe ọ́ máa pèpè sí fáwọn èèyàn ẹ̀dí báwọn kọ́lá tó bá rọrùn kẹ́ wọ́n náà lè máa ṣe níṣẹ́ fáwọn ìpín tó dáa ni wọ́n náà máa yẹ ìpè fáwọn èèyàn fáwọn kó dáa kó o ti máa pèpè lọ síbẹ̀ kó o máa sọ ní gbàgbà àmọ́ ò wá ní sọ pé ìwọ gan istikhara ló ń ṣe kó o máa wá sọ wípé àwọn ah, orí kankan bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n fi fílẹ̀ tó fi lọ bí istikhara ara tó kó ní kankan so eléyìí ó túnmà pé kí ni irú ọ̀nà táwọn èèyàn máa ń láwùjọ wa tó jẹ́ pé àwọn nǹkan míì bẹ wọ́n ní ò dáa ẹ̀ máa létí ni etí wọn ò ní sọ kó dáa wọn ò ní sọ kó dáa wọn ìyẹn lè máa yẹ nǹkan wò kí máa lọ lè bá ìyá wọn lè léyàn lè wọn lè rí wá fún kí ẹ máa yẹ nǹkan wò inú kàyéfì tó tiẹ̀ ṣe fún mi ń jọ̀hún ẹni tí ì sọ yìí ẹni tí ì ní dákọ̀ rẹ̀ nítorí pé ní bá dákọ̀ rẹ̀ wúyẹ̀ ní ọmọ àwọn tó sọ fún pé ẹ lọ pé ẹni tí ẹ bá pè wá òun lẹ́rìí ń kéèyàn máa yẹ nǹkan wò àtàyẹn ni wọ́n sọ fún mi ní àà kódà ẹja lọ àwọn àjọ dá táìmù pẹ̀lú ẹni tá à ń sọ yìí pàtẹ́ni wá dé àdúgbò wọn wá jòkó ní mọ́sálásí pé ìrètí pé kó wá ó dé àwọn tí wọ́n pè mí àwọn náà retí pé bóyá tába ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èmi náà ó pè àwọn bẹ́ẹ̀ mi ti wọnú láti mo ìyẹn náà sílẹ̀ tí mo kí fàlàtò làásùrì tán bá jòkó mọ́sálásí wọn sì ní lẹ́kùn méjì ó ní lẹ́kùn wájú bíi ó ní lọ́kàn lẹ́yìn bó ti lọ gba lẹ́kùn báyìí ó kà wọlé ni ó kà jòkó ni náà ó ní ẹni tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ nǹkan tá à ń fà pẹ̀lú àwọn kíná gbórúkọ rẹ̀ ọ̀rọ̀ ṣòkòtò pé wọ́n ní ṣòkòtò pé tí ẹ̀ bá fi ṣòkòtò wọlé pé kò dáa níbi kó yé wọn pé ah, ìtànà ti sọ wọn náà ni pé ẹni tí máa ń ṣe kòyà láàrin ẹni tí máa ń ṣe pẹ̀lú fáàrí nìkan ni ò dáa ìpè ẹni tí ò bá ti jẹ́ pẹ̀lú fáàrí tí kò sí ẹ̀ka tó ṣe mọ̀ à tó ah, ọwá bẹ̀rọ̀ àwa bẹ̀rọ̀ lórí eléyìí ọ̀tọ̀ ni tí wọ́n sọ fún mi ọ̀tọ̀ ni tí wọ́n jọ fà pé òun lẹ́rìí lórí iṣẹ́ ọmọ ayẹsẹ́ wò ni àmọ́ báwọn oníbíjà ṣe máa ń ṣe nù sábàdì pọ́lọ̀ bá ti fẹ́ dojú àgbà tán wọ́n wá ṣéǹjì tọ́pìkì sí nǹkan mi láti fi gbé ẹnu yín kúrò níbi nǹkan yẹn wọ́n wá ń sọ ta ló ń bá dìdì wá ọlọ́run mẹ́rin wá ah, èmi ìsàlàyé hadith ló wà ń bẹ fún hadith méjì ló wà hadith kan sọ nípa ẹni tí máa ń ṣe aṣọ rẹ̀ bá ń wọlé ní fàárí ibi ìṣẹ́mu tó fàárí gbéraga anásọ̀lá ọ̀rọ̀ sọ́lá ní Allah subhanahu wa ta'ala òní síjú wo níwájú ọ̀gbìn àlùkìyàmà kò sí ní pọ́ọ́mà kò sí ní bá aṣọ níwájú àlùkìyàmà lórí ìyá àmẹ́ni tó bá ń ṣe tiẹ̀ tí ìbá ti pé fi ṣe mọ́tómọ́tó àdìsí ẹ̀ka sọ pé kí ni fọwọ́ àti náà pé iná ni wọ́n fi jẹ́ tó bá jẹ́ ọ̀gbìn àlùkìyàmà mọ́tò ìyá tó ń pè ìyá yàtọ̀ ní ti àbí ọ̀tọ̀ yàtọ̀ síra wọn ìjìyà ti yàtọ̀ síra wọn iṣẹ́ náà ti yàtọ̀ síra wọn o lè mú eléyìí nísìnyí kó wá ní ẹni tí máa ti ń ṣe fáàrí nìkan ó wá ní kó má pèjú wa nítorí pé àwọn kan nísìnyí ìlú àwọn kan máa fa tòtò wálẹ̀ ní ó fi tòtò wálẹ̀ bẹ̀ tí wọ́n máa ṣe kíni irú eléyìí nísìnyí á ti mọ̀ pé kí wọ́n wò dáa á ti mọ̀ pé ìgbéraga náà ti ṣe à ó ló á mọ̀ pé ìgbéraga náà ti ṣe ó dénú ọ̀kan rẹ̀ ni ẹ̀ ìlà ń tẹ́ ẹ mọ́lẹ̀ náà lórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti náà ṣe máa wọ́lẹ̀ òun náà lórí bóòlù ó ti wá so musa wa sàlàyé ọ̀rọ̀ yẹn àwa fa ọ̀rọ̀ yẹn fàájì ó sàdó lórí bẹ́ẹ̀ ó asaru abubakar kan wá abubakar bàtà nàbí sọ̀rọ̀ yìí ànábì ní afọ̀tò abubakar ní afọ̀tò náà máa ń wálẹ̀ apá kan bí afọ̀ máa ń wálẹ̀ kéèrò àti mẹ́rin àti àhàdàwó àmọ́ ìmọ̀ sáré sí kí ni anábì asọ́fà bàkàr pé lásìkà nígbà fàálà wo kò yàrá ìwò sínú bàtà sọ̀rọ̀ ẹ wọlé ìwò sínú ẹni tó ṣe kíni tó ṣe tó jó wọlé kó fi ṣe fáàrí kì í ṣe kó màmá nígbà tó ti ṣe báwọn ó ṣe kíni ó sáré ká padà eléyìí nísìn tábìlì sọ fún Abubakar ó dáa ta ni wọ́n á bẹ nísìn tí wàá kọ̀ wọ́n má ipe ìwọ náà òkòtò rẹ bó ṣe wà yìí o kì í ṣègbéraga kájọ wa sọ pé a tún ti rí hadithi míì tó tiẹ̀ ti gbé wá tí ó sọ̀rọ̀ gbéra gábẹ̀ rárá pé kò gbọdọ̀ wọlé ọ wá sọ àbúrò àwọn àtàlàyé ọ̀rọ̀ yìí ó sọ àwọn afọ àtìkí ní ara ìdíhàn ká nígbà tó wá rí kọjọ́ lọ ọjọ́ wa lọ́wọ́ ní òkè ọ̀dà ẹja gbọ́rọ̀ ilé ìwé ntí mo tiẹ̀ fẹ́ sọ gangan tí bá wá òun náà ní pé wọ́n lé kí ẹ máa yẹ ìfẹ́ òun ah, ní bẹ́ẹ̀ ni èyí àbẹ́ẹ̀ ni àdìsí bẹ́ẹ̀ nù sọ́yìn muslim àdìsí wo ní bẹ́ẹ̀ nù sọ́yìn muslim ló bá jáde jáde òyìnbó bá ti ṣe gbé jáde náà mi ìta kàtán náà ní sinai ni o wọn á ní àná bìyẹn ti jẹ bá ti ṣe déédéé wọn á jẹ pé ó lẹ́tọ̀ọ́ nù wọn á ní à bó ní ó ṣe wá mọ̀ kó ṣe déédéé ó ní à àwọn kan bẹ títí wọn lè ṣe déédéé wọn tó lè ṣe déédéé tànẹ́bì òun òun sọ pé òun mọ̀ nípa rẹ̀ òun wà nù wọn o àmọ́ àwọn kan bẹ bẹ́ẹ̀ ó ti á sọ̀rọ̀ yìí mo ní kí wá ló fi mọ̀ kí lámàdájú tó fi mọ̀ so ó sà wá gbàtà wá ìyẹn la wá di pé àwa pa àwọn tí má gbé dìde wọn gbàtà wá ọ̀rọ̀ ń jọ òun tá sọ̀rọ̀ ká ọ̀rọ̀ kalẹ̀ tá a jọ sọ̀rọ̀ àwa jáde kó ní mọ́sídìí jọ àwọn tó wá pè mí wá ń bínú pé àá ṣe èsè ti wá lọ́nà bí ìgbà tó yẹ pé kò fẹ́ wà ń ni ló fi ṣe kí ni ló fi gbọ́ náà yìí tọ́yẹ kó bá fẹ́ wà ń gan ni òun náà ló sọ pé àwọn alágbájá ń kọ́ àwọn alágbájá wọ́n sì bẹ̀rẹ̀ yìí sàlàyé ká ah, ọmọ mọ̀ pé mi náà fẹ́ gbé wá ká pé òun á rò pé ẹ̀yà ìtàrí pé ládùúgbò wà ní ìyíwọ̀n mí ni ọ̀rọ̀ ẹ̀sìn ni kò sádùúgbò bíi tọ́jú ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ni èdè wa so mo ní iná ló àwa ń sọ̀rọ̀ njọ́ òun àwọn ènìyàn wa ní kí wa ló sọ mo ní ah, ni pé èèyàn lè máa yẹ ìpẹ́ wò ẹnìkan sọ náà tó wà ti má dàpọ̀ àfa rẹ̀ tó ló ń gbọ́ yín náà ládùúgbò wa náà ni òun ti gbọ́ lẹ́nu àfa òun ti pẹ́ wípé àfa òun ní kò ṣe gbọ́dọ̀ mọ iye ìfẹ́ òkú kò dáa tó bá rí báwọn kọ́dọ̀ òun náà ò ní kí òun lẹ́yìn rẹ̀ mọ́ bàtẹ́ni wá sọ bẹ́ẹ̀ tẹ́mi sáà lọ nígbà tí ó kú báyìí dé ni wọ́n lọ lè pe àwọn ẹ̀ka àkiri láwọn àtẹ́ńbì wọn yà ẹni tí wọ́n lọ mú kí níṣẹ́ ẹ̀ wọ́n dà kò rí nǹkan kan wí wọ́n dà kò rí nǹkan kan sọ wọ́n dà sọ káàkiri láàrin ara wọn. nígbà tó yá ndémi kákalẹ̀ yìí ń bẹnu fóònù mi ìdìfẹ́ ní kankan bí tí wọ́n sá ń sọ káàkiri láwọn mi tán jáwọ́ àdúgbò wọn náà táwọn náà ń fún wọn létí bẹ́ẹ̀ létí àìrọ́ nípa o àwọn náà kàn ń dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn ní pé rọ́ nípa kò rí bẹ́ẹ̀ wọn ò ní ẹ̀rí tí wọ́n lè sọ pé á ẹni yìí o ní tí wọ́n jọ sọ ní tí wọ́n jọ sọ ni bàtà àwọn yẹn ti wá rí pé tó fi múlẹ̀ nu ó di pé àwọn ẹ̀yẹn àwọn náà mìíràn sẹ́yìn wọ́n ti fẹ́ kírun fún wa òun ní kírun ẹ̀rọ àìsàn ó yà kírun wọn kírun lẹ́tọ̀ ó wá rí pé àwọn àwọn yìí wàhálà lè ṣẹlẹ̀ kíjẹ́ máa mọ́ túmọ̀ òun lérí ó bá tún lọ lè pé àwọn táwọn sọ yìí wọ́n fi ọlọ́kọ̀ kan wá ní ẹ òun náà òun náà ti wá rí pé kò dáa kí ẹ máa ń wúyè pẹ́ẹ́ ẹ̀wọ̀n kan bá wa àwọn ìjọba gbé kò dá nídìí ní pé ẹ̀yàn mọ̀ nígbà tó yẹ pé yẹn nígbà tó yẹn mọ kọ̀ọ̀kan nù ètò wọn sàlàyé fún wa ẹ̀dì wa tó bá sì dá àárín àwọn míì yọmọ ní kíní kan yọ nígbà tó lọ́wọ́ wa ṣe kọ́lọ́wọ́ wa fẹ́ tó àti rẹ̀ ìkánú àwọn tí wọ́n jẹ́ ọmọ àdúgbò wọn yìí ó ní kí n fóun láwọn wá àti tó bá wà lórí fóònù mi àwọn lẹ́jọ́ pé fóun fẹ́ fẹ́ gbá àwọn lẹ́jọ́ gan èmi ò ráyè láti máa tẹ̀lé ti lẹ́kṣọ̀ kankan o jẹ́ ń sẹ́ẹ̀dì gbogbo tí ń bẹ lórí fóònù mi àwọn lẹ́kṣọ̀ tó wà lórí fóònù mi kó máa lọ sa àwọn èyí tó bá fẹ́ bẹ́ẹ̀ tó bá sẹ́ẹ̀dì ẹ̀ fún un ọ̀pẹ́ ni wọ́n ń gbọ́ àwọn lẹ́kṣọ̀ yẹn ó ti pẹ́pẹ́pẹ́ wọ́n á gbọ́ ó kàn jáàmù ọ̀rọ̀ tá a jọ sọ́njọ́ kan bẹ́ẹ̀ ni a ó lè dìde nu pé a àti ọ̀rọ̀ yìí ń bẹ tí wọ́n jọ sọ lẹ́ni wá ń wí gbogbo lè káàkiri bí iná ṣe bẹ̀rẹ̀ sí lọ́dẹ̀ sọ fún àwọn èèyàn mi yà nítajọ sọ ń bẹ lákọọ́lẹ̀ tó ní olónìí ẹni wọn ò sì fi hàn wọ́n o nígbà tó tún wá dá sẹ́ńtì kan jọ kan tó wá ń sàlàyé fún wọn pé ah ẹni tí wọ́n lọ lè gbé wá ń jò ní kíníkà òun fínísì ẹni kíníkà kò ní kíníkà wá sọ nígbà tó wá sọ ẹni wá dé àtẹ́mìlì yẹn lẹ́gbà tó kó mẹ́ta ẹni wá sọ fún wa pé ẹ sọ fún pé ẹ sọ fún pé gbogbo tí wọ́n sọ sọ́njọ́ sọ́njọ́ ń bẹ lákọọ́lẹ̀ pẹ̀lú mi tí wọ́n bá tó bẹ̀ kí wọ́n wá látẹ̀mìlì báyìí kí wọ́n wá pè rẹ̀ gbogbo àjọpọ̀ oníkàlọ́sọ bẹ́ẹ̀ oníbẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ náà tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ tí wọ́n bá lè ṣe yìí náà kí wọ́n wá kí gbogbo àìjọ wà mẹ́ka tó wá jọ mú ọjọ́ kan wá tọ́rọ̀ sọ ó láti jọ òun òun ò ti gbọ́ kó máa sọ kankan bá ọwọ́ adákẹ́ <laughs> ẹ dákun kí ló tà ní bẹ̀rù ọlọ́run Allah subhanahu wa ta'ala ti sọ fún anú alukur'an wípé ma yalfizu min qawlin pé ọ̀rọ̀ kan ò ní jáde lẹ́nu wa àti sọ̀rọ̀ kan jáde lẹ́nu wa àyàfi kó jẹ́ pé àwọn màláíkà méjì kan bẹ àti àti rọ̀kì àwọn kan màláìkà kan bẹ́lá pọ̀ tó ti ń kọ́ dáadáa ìkan bẹ́ ti ń kọ́ aburú kalẹ̀ eléyìí bẹ́lá kọ́ lẹ̀ tó bá jẹ́ ògbédà lùkìyàmá Allah subhanahu wa ta'ala ni yalqahu manshura wọn kálukú ni wọ́n fi gbogbo ẹ̀hàn tó bá jẹ́ ògbédà lùkìyàmá àwa bẹ̀rù ọlọ́run àwa bẹ̀rù ntẹ́bọ̀ ṣe yìí nítorí pé wọ́n ká kakalẹ̀ ẹ̀dí bá wọn tó ẹgbẹ́ nìkan bá sọ fún ní ti pé bẹ̀rù ọlọ́run o má parọ́ tòdó tó wà bẹ́ẹ̀ ni àwọn àti wá fi yé pé tọ̀ gbọ́dọ̀ tẹ́jọ́ sọ ń bẹ lákọọ́lẹ̀ o ká plé rẹ̀ tí òkú wájọ gbọ́ tó ọ wá dákẹ́ òwúrọ̀ àwọn eléyìí ìdí mo fẹ́ pààyàn bẹ̀ ni pé àwọn tí wọ́n bá jẹ́ onírúurú láti máa fi nǹkan rú àwọn èèyàn lójú bá wọn gbogbo ọ̀dẹ́ oríṣiríṣi òun wọn máa wá àwọn nǹkan tó rújú àwọn àyà kan àbí hadithi kan sáré pé túmọ̀ rẹ̀ bóyá kò clear dáadáa òun náà ni wọ́n fẹ́ lọ́mọ gbogbo tí wọ́n máa lọ́mọ náà ni pé ànábì ní anabi kan bẹ inú àwọn anabi ọlọ́run tí máa ń la ìpẹ́ ẹni tí ẹ bá ti ṣe déédéé tiẹ̀ ajẹ́kọ̀ọ́ náà lẹ́tọ̀ọ́ nù ewu náà nù òun náà ni gbogbo àwọn oníṣẹ́ àwọn afa àwọn tó ti sáré hadith òun náà la sàlàyé o débi pé wọ́n tún ṣe ìkáyà fún wa pé ìfẹnukò ń bẹ lọ́dọ̀ olùkọ́ pátápátá pé kò lẹ́tọ̀ọ́ nínú àlùmọ̀ nẹ́bì pé kẹ́nìkan wa wá la kankan sí yẹ̀pẹ̀ láti fi sọ fún wa pé á ah, nǹkan báyìí yóò ṣẹlẹ̀ nígbà báyìí kò lẹ́tọ̀ọ́ àbíkẹ́yìn ọmọ wa wòràwọ̀ ìràwọ̀ kó mọ wòràwọ̀ kó mọ fi sọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la gbogbo eléyìí kò lẹ́tọ̀ Allah subhanahu wa ó jẹ́ kó yé wa àwọn níta àmọ́ fi ṣe kíni níta àmọ́ fi ra àwọ̀ ṣe nǹkan mẹ́ta ni ìràwọ̀ jẹ́ kó ṣe wà nínú nǹkan jẹ́ ó jẹ́ kawa ó jẹ́ zinatun kíni àkókò rẹ̀ ó jẹ́ fún sámà tí sí sámà nísìnyí orí yóò ṣe fáìn lóru lálẹ́ nínú tó tún jẹ́ ó tún jẹ́ àmì ó tún tó jẹ́ pé àmì tá a máa fi ma àwọn èèyàn máa fi tán máa ń tábù tán máa ń lọ níjọ́ òun tí ò tí ì sí pé kíní kan wọn a máa fi ìràwọ̀ yẹn wọ́n nímọ̀ nípa bó ṣe máa fi mọ̀ pé ah, ọ̀nà bí ọ̀nà bí ọ̀nà bí ni ẹ̀sìn báwọn ní tí wọ́n máa kọ ojú pa àwọn àràwọ̀ lọ. inú ọ̀nà tí kùránì tó sọ fún akọ́ máa ń lòràwọ̀ fún òun náà ni kó máa jẹ́ rùjú máa ni ah, ìràwọ̀ já àwọn jẹ àwọn àlìjẹnu tí wọn bá fẹ́ lọ lè jí ọ̀rọ̀ gbọ́ ní sábà Allah subhanahu wa ta'ala máa lẹ ìràwọ̀ yẹn yóò lẹ máa wọn lọ́jọ́ báwọn níbi àwọn nǹkan mẹ́ta tó máa ń lò ràwọ̀ fún nù tó bá ti yàtọ̀ sáwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí haram ni kò lẹ́tọ̀ọ́ ẹ̀ káwá lẹ́nu kaba bá wòràwọ̀ ẹ̀jẹ̀ báwọn níbi pé máa wòràwọ̀ gbogbo àwọn eléyìí kò lẹ́tọ̀ọ́ tó gbogbo àwọn nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú nǹkan kọ̀kọ̀ ẹja ó ní alladhina yu'minuna bil ghaib wa yuqimuna as-salat àwọn tí wọ́n nípa gbọ́ pẹ̀lú nǹkan kọ̀kọ̀ yá àárín lóòótọ́ àmà gbàgbọ́ inú ìgbàgbọ́ nípa kọ̀kọ̀ òun náà ní pé kí ni ká gbàgbé ló mọ ara yìí náà ló wà ká má gbàgbé nìkan bẹ tó tún ṣe kí ni tó tún mọ tó pamọ́ mọ́ kọ̀kọ̀ tá à ń sọ yìí nìsín ọ̀nà méjì ni ghaibun mutlaq wa ghaibun nisbi kọ̀kọ̀ tó jẹ́ pé kọ̀kọ̀ pọ́nbélé ni kò sẹ́ni tó máa ní gbogbo ẹ̀dá eléyìí ń bẹ kọ̀kọ̀ kan sì ń bẹ tó jẹ́ pé kọ̀kọ̀ ló jẹ́ fẹ́mi àmójẹ́ gbangba fẹ́lòmíì kọ̀kọ̀ náà ni ọlọ́run ló máa lápèjúwe nísìnyí mo ti wáyà yín nísìnyí ibi ń ṣẹlẹ̀ lọ́jà gbọ́rọ̀ nísìnyí kọ̀ọ̀kan ló jẹ́ fún mi ẹ ti báwo nísìnyí kí n wá mú kíní kan nísìnyí kí n wá la kíní kan sílẹ̀ lẹ́wà yín wọn ni ah níjọ́ kan jàgbọ́rọ̀ báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ẹ̀dí báwọn ni eléyìí ní ti ìkọ̀kọ̀ náà lèyàn sọ pé èèyàn máa wọn kò lẹ́tọ̀ọ́ ní sẹ̀ríà Islam bọ́jà gbọ́rọ̀ ti wá wà nísìn àwọn tó wá wà nítòsí ń bẹ̀ lọ́jà gbọ́rọ̀ àwọn lè sọ fún pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ báyìí á sì gba tiwọn gbọ́ torí pé àwọn wà ń bẹ̀ wọ́n rí tò gbogbo orígun eléyìí náà nísìn kọ̀ọ̀kan náà ni irú ẹ̀ ni kéèyàn ó jalè ẹ̀ ẹ wá ní kíníkà lẹ́ẹ̀fi wò ẹ̀ fi mẹ́tò jalè ẹlòmíì oní ẹ ẹlòmíràn ní ẹ̀fán ọmọ ẹsẹ̀ kan gbàlagbà kéèké jọ ó wà ẹ̀fán ẹlòmíràn kọ́kọ́rọ́ wọn ni wọn yí wọn ti tọ́jú ẹnìkan àìmọye ẹjọ́ ti parọ́ ọmọdé ti nàá nàbò sí kí èyí sóhun ọmọ òun á sunkún pa títí wọn lu lu lu pé òun ní òní jẹ́wọ́ olè jẹ́wọ́ wọn wà lu kí èyí sóhun ló ṣe kí ni kí òun mọ̀ kankan bá rẹ̀ látara kí ni látara pé à ń kílèmù pa àmọ́ kọ̀kọ̀ àìmọye fámìlì tó ti dàrú látara pé à ń kílèmù pa àmọ́ kọ̀kọ̀ àìmọye ìyáálé ìyá rẹ ní bí ọ àìmọye ẹ̀gbọ́n ìyá rẹ kan ní bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ rẹ àìmọye orogún kìnìkan nìkan ní bí ọ ṣe pé òun náà ló kọ́ àwùjọ wa òun náà là ń bá káàkiri ṣe pé nǹkan wàá lè ṣe wá nájọ́ra mọ́ àwa jẹ́ agbọ́rọ̀ ọlọ́run kù débi pé nígbà tí Allah subhanahu wa ta'ala ò tiẹ̀ lè fi nira mú wa nígbà tí ò tiẹ̀ lè fàárẹ̀ ṣe wá a máa wá retí pé nǹkan ò gbọ́dọ̀ ṣe lásán yá ìdí ìṣẹ́ni yìí ò kè lásán o ẹ̀sìn bá gbogbo àwọn kaba ìkòtí tó bá wa dé bẹ́ẹ̀ tó ta pé kíni tó ta pé ìmánì wa náà ló jó kalẹ̀ báwọn ìmánì wa náà ló lẹ débi pé àgbà kádàrá gbọ́ má tí Allah subhanahu wa ta'ala ti sọ fún wa pé nínú àwọn nǹkan tàbí mọ̀ yí pé ẹni yóò mùsùlùmí òdodo ni òun náà ní kékeré òun náà ní al-iman bil qadar inna kulla shay'in khalaqnahu bi qadar Allah subhanahu wa ta'ala ní gbogbo kan á pẹ̀lú kádàrá ni tí alámọ̀ wá dà fara wa sí O jẹ́ pé àwa ní ìgbà àkọọ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala kọ́ mọ́ wa àbí ká fi ìsàlẹ̀ nìkan tó jẹ́ kí n sàlàyé lẹ́yìn lẹ́kùnrẹ́rẹ́ òun náà ni pé nǹkan wọ̀nyí ó wà àwọn ọ̀sán tí máa ń já aláwùjọ wa kọ́dà a máa ń bá a débi kú táwa náà mọ̀ ibi ọ̀rọ̀ kú yìí ọmọdé ò sí ní àgbò sí bẹ́ẹ̀ táwa náà mọ̀ pé ọ̀rọ̀ kú kò lásìkò lẹ́nìkankan tẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ẹ́rà lọ́wọ́ ẹ̀ ẹ̀ẹ́rẹ́ jẹ́ lẹ́nu ẹ̀ dáwà kó wẹ́ òkú jẹ́ ní ẹ wàá sọ pé àwọn ìyá kan àwọn ìyá àwọn náà àwọn ìyá wọn ti wọn ara jù máa rìn gbogbo eléyìí náà aburú ni aburú ni láwùjọ òjé ká ní fọkàbalẹ̀ òun náà ló kọ́ àtúnjẹ pé ẹlòmíín bẹ aburú ti di ṣe gan sọ̀rọ̀ àìsàn kéèyàn má fi ọkàn rẹ̀ kọ́ ìmọ̀ pọkàn sójú kan ẹlòmíì ò pọkàn rẹ̀ papọ̀ sójú kan tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí báyìí gbì báyìí òróórí kó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ìdí òkòkò wá sí lọ́kàn ni pé ẹ ṣe ìgbà àwọn kìnìún ti ń lépa mi hmm? àwọn òwò ti ń lépa rẹ̀ tó dá mà àwárí jọ kàrí sẹ́nìkan wá jẹ́ nìkan mọ̀ pé á ah, ẹni yìí ló ṣe ló pọ́ mọ́ mi o ló sì lọ ló sì lọ pọ́ ọlọ́pàá pé sọ ọlọ́pàá ẹ bá àdúgbò tẹ̀ gbé lórí ẹjọ́ Ya, ẹni ló kọ́ mọ̀ mi àwa wa dá láàyè ara wa wọ́n máa sàn wá pé alágbájá ah, ló kọ́ ọmọ alágbájá kí ló fi pa kọ́kọ́kọ́ gbá ni ẹ́ àbóyìn ba bẹ́ẹ̀ bá gbá sí ní gbáyà á sọ ó ti sábàbí ẹ̀ lóòótọ́ ẹ́ wá bí mọ́tò gbá ó ti sábàbí ẹ̀ lóòótọ́ àmọ́kọ̀ òṣòwò kan sùn ó sùn ó kú àbó rẹ̀ náà ó sì kú ẹ̀ sì sí mẹ́ni ẹlẹ́ni ẹ̀ sì gbé lọ sí tùwọ́n sì ẹ̀ náà ẹ̀ ni ẹlòmíì tó ní wọ́n táwọ̀lù ló nílò tọ́ àmọ́ ẹni tó ní táwọ̀lù ti ń gbádùn wọ́n kojú bọ̀ ni ojú kí ni wọ́n kì bọ̀ òkúkúrú àwọn kan báwọn ọ̀rọ̀ jákujáku ní ẹ̀dẹ̀ báwọn ní ká gba kádàrá gbọ́ ká gba Allah subhanahu wa ta'ala gbọ́ lọ́kàn tuntun ká gbà kóun náà ló nímọ̀ nípa àkọ́kọ́ ká gbà kóun nìkan náà ló lè sàǹfààní fún wa òun náà ló sì lè kó nira bá wa ó dìgbà tá a bá gba ilé ìka tó ní fọkànbalẹ̀ kọ́lá bá a bá lówó ọkàn ó ń balẹ̀ kọ́lá bá a bá ní ipò kankan tá a ti ń fò kankan tá a kàn jẹ́yàn lásán ọkàn ó balẹ̀ torí pé ìgbà wo láà jẹ́ mùmínì òdodo Allah subhanahu wa ta'ala alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulm ulaika lahumul amn wa hum muhtadun àwọn tí wọ́n bá nígbàgbọ́ òdodo tó jẹ́ pé wọn ò da ẹbọ wọn ò kankan míì tó jẹ́ ẹbọ papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn ulaika lahumul amn àwọn èyí ni wọ́n ní fọkànbalẹ̀ ẹ̀mí yẹn máa ń balẹ̀ ní tí yẹn ti dúara tọ́lọ́run tí ọlọ́run náà ló mú wa bóore lálábàdé ọlọ́run náà ló mú wa àwọn kan bẹ nísìnyí bóore bá dé fún ẹ nísìnyí kan tó rántí ọlọ́run wọ́n rántí àwọn àti àwọn bàbá tí wọ́n bá wọn ṣe wọ́n rántí ẹ̀ láburú bá sì dé nísìnyí wọ́n tó ké lọ́dọ̀ ọlọ́run wọ́n ké lọ́dọ̀ àwọn kan náà pé ẹ ẹ gbà wá kí nítorí ọlọ́mọ tó tẹ̀lẹ̀ yìí ṣe pé Allah subhanahu wa ta'ala òun náà ni ad-darun nafi' òun náà lọ́ba tí máa ń ṣe kí ni ọba tí máa ń kó nira báyà òun náà lọ́ba tí máa ń sàǹfààní fún yà òní máa jẹ́ káàárẹ̀ òmúyàn òní máa jẹ́ kéèyàn gbádùn òní máa fún yàn ní wòsàn gbogbo eléyìí òun náà lágbọ́dọ̀ fi tẹ́lẹ̀ ní ẹ̀mí wa tá a bá fẹ́ gbádùn ayé tá a fẹ́ gbádùn àlìkìyàmà lọ́wọ́ gbogbo eléyìí tá a bá ra wọlé a ní gbádùn ayé èso ní gbádùn àlìkìyàmà eléyìí tí wọ́n là ń bá káàkiri tá a gbádùn ayé ò gbádùn ayé kó tó máa gbádùn àlìkìyàmà ẹlòmíì lórí wọn ṣe mí ṣe mí ṣe mí ṣe mí náà ni kò gbádùn ayé ó ti kú bẹ́ẹ̀ kí ni wàá lọ lè jẹ́jọ́ ìlú Allah subhanahu wa wọ́n ṣe ọ́ ṣe ọ́ ò lówó wọ́n ṣe ọ́ náà níṣe ò nílé kọ́ wọ́n ṣe gbogbo kiri gbogbo lé wọn káàkiri kò sí ìrẹsì kan tó orígun ṣe inú káyé òun náà síbẹ̀síbẹ̀ náà wá bá bẹ́ẹ̀ lọ tó bá wá jẹ́ ọ̀gbẹ́jà rẹ̀ fìyà máa kó ló ṣe rojọ́ wọ́n ṣe mí nǹkan fọlọ́ subhanahu wa ta'ala ọ̀nà wo ló gbà tó fi bọ́ tò eléyìí à ká kurasa wá sallallahu alayhi wa sallam wọn náà láti yá lọ́bẹ̀ sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ nípa àwọn etí Allah subhanahu wa ta'ala kó bá wọn ti kíni kó bá wọn ti kú ojú wọn àwọn wo ni oní òun ni pé ẹni tó jẹ́ pé sẹ́mi àdínà ṣe àn ẹni tó gbọ́ nǹkan láti ẹnu ìrìn ànábì sallallahu alaihi wasallam babalagahu kama sẹ́mi àwù tó sì fi jíṣẹ́ gẹ́gẹ́ bó ṣe gbọ́ lẹ́nu ànábì òye nǹkan kan fún bẹ́ẹ̀ kò fi kún nínú àyọ nǹkan kù òun ni kíni òun náà ni gbogbo ìtànkà látàárọ̀ yìí ká yọ nǹkan kú nínú tánàbí mu wa fún wa látànàbí fún wa ẹni tó bá ti lọ bẹ́ẹ̀ ń ti yẹ nǹkan wò kí làásùn yọ ọkùn kò sí kí làásùn sọ pé ìyẹ̀pẹ̀ kọ́ ló sọ sí ebi gbogbo ẹni tí gbogbo tí wọ́n sọ yìí nìsí ebi pé kó sáà fi sọ ní ó tẹ̀lẹ̀ lọ́la ni àbí tó ti tẹ̀lẹ̀ kọjá gbogbo tó bá wù kó lò kò bá àmọ́ lo ìpẹ̀ mọ́ ẹ́ kò bá lo òkúta kò bá lo tẹ̀síbà kò bá lo omi kò bá lo kùránì kò bá gbogbo tí ò bá lò kọ́nà kò bá lo owó ẹyọ ẹ̀dì bá gbogbo ẹ̀ kankan náà ni ẹ̀dì bá rí ilé yìí nìsí ìtànàbí sọnù tó clear káwá jẹ́ gẹ́gẹ́ bá anábì sallallahu alaihi wasallam ti mú wá anábì ní gbogbo ẹni máa ń jẹ́ tẹ́bẹ̀ sí Allah subhanahu wa ta'ala ó bá ń tutù ojú ẹ̀ anábì wa ní farubba mubalagin aw amin sami anábì ní nítorí pé mélòó mélòó ẹni téèyàn jíṣẹ́ òun fún tí ó tún wá gbọ́rọ̀ tí ó tún gbọ́ ọwọ́ ju ẹni tó gbọ́ lẹ́nu lọ mélòó mélòó ẹni tí ó gbọ́rọ̀ lẹ́nu anábì sallallahu alaihi wasallam yóò wá lọ lè gbé bá ila man huwa afqahu minhu yóò wá lọ lè gbé bẹ́ẹ̀ lónìí sáà dáná bí sọ ni yóò ẹni wọ́n tún wá gbọ́ yé ju bó ti sọ̀lọ̀ sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ti wá lé kókò pé ọ̀rọ̀ tá a bá gbọ́ lẹ́nu anábì sallallahu alaihi wasallam ká máa ṣe kíni ká máa jíṣẹ́ rẹ̀ fúnra wa. àfàwa ni wàmínà zabi asunati aidan nínú ọ̀nà tá a fi máa dáàbò bo súnà nábì ọ̀nà tá a fi máa dìfẹ́ǹdì súnà nábì sallallahu alaihi wasallam الرد على شبهات المستهزئين بما ثبت من هديه fil qawl aw al fi'l aw al i'tiqad òun náà ni pé kéèyàn má dákẹ́ kéèyàn máa fèsì fún gbogbo àwọn tí bá máa ń fi ní tó bá rinlẹ̀ nínú súnà nẹ́bì sí ẹ̀yẹ́ àwọn tí wọ́n bá máa ń fi ìlànà nẹ́bì sí ẹ̀yẹ́ báyà ọ̀rọ̀ ni inú ọ̀rọ̀ tá nàbí ni ká máa sọ tó wà ní súnà pé tẹ́yìn bá wá sọ káwọn èèyàn máa fi sí ẹ̀yẹ́ ẹ́ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ mi nìkan mọ̀ pé kéèyàn máa sálámà sí yàn nílò àlànà látara fáwọn kan wá kúndùn pé à ń sálámà sàlámà àlékún sàlámà àlékún ó ti di àwọn sàlámà àlékún ẹ̀dí báyìí wọ́n wá sọ ọdún pọ̀ wọ́n sọ di yẹ̀yẹ́ gbogbo orí eléyìí nìsín wọ́n yẹ ká máa ṣàlàyé nípa rẹ̀ ìpè sálámà yìí nìsín orí ńláńlá kan ní fún wa tí gbogbo wa ti ń sọ táà ti ń sọnù fún wa ká máa sálámà ládàá ti ń bẹ́ẹ̀ ti ń kò wá rù ẹ wo iye yẹn táà ti pàdé ara wa lónìí ẹlòmíì ò tiẹ̀ lè sọ iye yẹn tó ti pàdé ara wa lónìí fún òtí sálámà síra wọn ẹ káàárọ̀ ẹ káàsán tẹta lájẹ wá ṣẹkínní kan òun náà ní kí wọn máa wí gbogbo eléyìí òsì ní kankan òlára kan wọn là ń sàmì tó burú mbẹ a ẹ̀lẹ́ tajé wa ṣẹkínní kan gbogbo àwọn yìí nǹkan tó burú ni káwá ríra wa káwá sálámù sí àgbé àsálàmù aláìkùm ládàá mẹ́wàá mọ̀nù tó bá sọ pé àsálàmù aláìkùm wa rahmatullah ládàá ogún mọ̀nù tó bá sọ pé àsálàmù aláìkùm wa rahmatullah wa barakatuhu ládàá ọgbọ̀nù ànábì lójú rẹ̀ fún abẹ́ àwa kojú kòkòrò eléyìí máa àwọn tọ́mọ́tọ́ wá ń sojú kòkòrò ẹ̀ àwọn láàtún wá sọ lóko láàmà fi wọ́n ti ẹ̀yẹ àwọn sàlámà lẹ́kùn nù ìdìbò àwọn mìíràn so eléyìí túláàsì ni kéèyàn máa ṣe kíni kéèyàn máa fèsì fún àwọn kan báyìí kéèyàn máa sàlàyé fún wọn ẹlòmíì àyè máa kání o ẹlòmíì ò mọ̀ ní ẹ̀sìn báwọn níbi ká eléyìí o inú làlà nábì ni bó ti ẹ̀ kéèyàn máa sínú ẹlòmíì sì ń gbọ́ sáwọn iná lòun náà ń wí so irú o yẹ ká máa ṣe kíni káwa sọ di pé a máa wá fi ṣe ẹ̀yẹ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni awil fẹ́ẹ̀l àbí nu tó bá jẹ́ iṣẹ́ tá ànábì gbé kalẹ̀ fún anú ẹ̀sìn pé iṣẹ́ tẹ̀yẹ̀ máa ń ṣe ní a gbọ́dọ̀ máa fi ṣe ẹ̀yẹ ẹni tí máa ti fi ṣe ẹ̀yẹ ó yẹ ká máa ṣàlàyé pa rẹ̀ fáwọn èèyàn pé tẹ́lẹ̀ yìí ní ṣe ẹ̀yẹ nǹkan tó lágbára ní o káwọn èèyàn bá ṣe kí ni kán bá máa kọ́ ṣe rẹ̀ káwọn yóò sì máa ewu tó wà ń bẹ́ẹ̀. wà á wìlé ẹ̀sìn kọ́ọ̀dì àbí tó ní í ṣe pẹ̀lú àdìbọ́kàn tánàbí sallallahu alaihi wasallam wá fún wa kò sẹ́ni tó gbọ́dọ̀ máa fi ṣe ẹ̀yẹ a gbọ́dọ̀ máa fi ṣẹ̀fẹ̀ torípé tánàbí sallallahu alaihi wasallam bá ti mú wá fún wa ẹ̀sìn náà a gbọ́dọ̀ máa ṣe ni a gbọ́dọ̀ wá sọ di nǹkan eré àfáwọn máa pèjúwe fún wa wọ́n ní ka ṣèhìzá ba'dihim bil hijab gẹ́gẹ́ báwọn apá kan ní wọ́n ti máa ń ṣe hijab ti ẹ̀yẹ ẹ̀wọ̀n tó kọtí àyè nìsín àfáà tó kọtí àyè nìsín àfáà ilẹ̀ lárúbáwá nípa èyí sì àfáà ni wá ń so ajẹ́ pé kíní òun tàn káàkiri ká máa fi nǹkan tó bá ti jẹ́ nǹkan ẹ̀sìn ìjáàbò yìí sàṣọ lásán asọ̀tẹ́sìn pa wá láti ẹ̀fí ká máa ti kíní káwọn obìnrin ó máa wọ̀ ni téèyàn bá wá ń fi irú nǹkan báwọn fi ẹ̀yẹ́ ajẹ́ pé ẹni tó pa wá láṣẹ òun náà láti kíní òun náà láti fi ẹ̀yẹ́ wọn ẹni tó pa wá láṣẹ òun náà là tàbùkù rẹ̀ wọn hmm? wọn náà wọ nísìn kó wọn náà ẹnìkan wá rí inú àwọn tí inú àwọn tí wọn ò ti sẹ́wọ̀n àwọn wá fi ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn báwọn ni ó wá fẹjọ́ sùn ni ó ṣe yí lára rẹ̀ níṣẹ́ tó fi iṣẹ́ mo bẹ́ ẹ̀ wá fi ṣe ẹ̀yẹ níbẹ̀ látara pé àpò oníṣẹ́ wa náà lọ́rùn yóò dùn wá ká tó wá sọ pé ìlànà anábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam òun ló mú wá fún wa káwọn obìnrin máa múra bẹ́ẹ̀ báwọn sábẹ́ anabi ti múra nù sahabiyat àwọn yàwó àwọn sábẹ́ anabi báwọn yàwó anabi náà ti múra nù wọ́n ti pa àwọn obìnrin láti kọ́ máa múra nù ìwọ wàá lè múra bẹ́ẹ̀ mọ́ àbó ò lè jẹ́ kíyàwó yóò máa múra bẹ́ẹ̀ àbọ̀mọ rẹ lómìnir àbẹ́gbọ̀n rẹ àbábúrò rẹ àwọn tó wá múra tán tẹ̀lé lánàá nabi sallallahu alayhi wa sallam lásìkò tó jẹ́ pé sunnah nabi sallallahu alayhi wa sallam ti fẹ́ di nǹkan míì àwọn tó wá ń ṣe súnà nẹ́bí sọ̀rọ̀ àwọn ọlọ́run ṣàánú wa ó tún wá ń fi wọ́n ṣe ẹ̀yẹ kó bá yọ lẹ́mìí wa ó fẹ́ yọ lẹ́mi wọn pé ah, ẹlòmíì wà fẹ́ wò pé ah, àti jáde gan yóò wá fẹ́ di ẹlòmíì la nítorí pé àwọn kan máa fi fi ẹ̀yẹ kó máa pàbùrú láńlá ló ń pàṣẹ ààrẹ lọ́rùn ẹ̀ kó máa kọdí káwọn èèyàn máa ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam ẹni tí ajẹ́pẹ́ tó bá sáwọn ìyàwó ànẹ́bí láyé ó máa fi wọ́n ṣe ẹ̀yẹ náà nù so eléyìí nǹkan tó lágbára ni àfáà ní gẹ́gẹ́ bí ká máa ṣe kíni gẹ́gẹ́ bí àwọn tí máa fi ìjáàbò fi ẹ̀yẹ áwòbí léhìá àbáwọn tí wọ́n máa fi ọgbà ṣe ẹ̀yẹ pàdífẹ́ yẹn nírùngbà wọ́n máa fi fi ẹ̀yẹ wọ́n máa kú lẹ́bẹ̀ ni látara pé ó nírùngbà wọ́n lẹ́lómi nírùngbà nírùngbà ẹlòmíì dàbí irùngbà bìláwù báàrí irùngbà ẹlòmíì dàbí irùngbà ewúrẹ́ ẹ̀jẹ̀ báwọn irùngbà tiẹ̀ yóò ti wá bụla life ẹnìkan ló ń fi irùngbà tiẹ̀ ọ nìkan ó ti rí ó ti nígbà tí wàá rí wọ́n ní ah <laughs> ẹwọ gaba o irúgbà súnà anábì sallallahu alaihi wasallam òwò gẹ́bí mo sì gbọ́ pé ah, ẹni náà ṣe kíni ẹni náà fún létí tó dáa fún ẹni náà bínú sí tóun náà sì mọ̀ pé ah, èyí fi ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tiẹ̀ eléyìí wọn kọ̀ láwùjọ pípa àwọn ẹlòmíì bá wọn mọ̀ súnà anábì tiẹ̀ yẹ wọn lẹ́ lómi irúgbà yóò corporate yẹ̀yẹ́ òun gan ni òní jẹ́ká lẹ́lòmíì òní máa ṣe kíni yóò fẹ́ máa fa àrùn gbà yóò sì yẹ kó máa fa ìwọ náà ló ń sábà bí aburú báwọn wọ́n ló ti sábà bí aburú nítorí pé kíni nítorí pé bóòtú ti ń ṣe ẹ̀yẹ́ òun nísìnyí òun náà ni wọ́n ń se bá ìta ni wọ́n ń gbabẹ̀ wọlé bóun náà ojú wa ń tì í ni wọ́n ń pa so eléyìí nísìnyí ẹ̀ṣẹ̀ yóò máa bẹ lọ́rùn rẹ tó ní agbára tó fi ń ṣe ẹ̀yẹ́ so àfihàn ògbìyànjú kó jìnnà sí gbogbo kaba wọn. àbáà ni àwọn obìnrin rọ́pò ilé ìzáàrú kọ́kọ́lù ká àbẹ́ yìí àbáwọn sá máa ń fi kéèyàn ó fa sòkòtò sókè ká máa fi ṣe ẹ̀yẹ́ kí sòkòtò yẹn má dé kókó tẹ̀ Ah, àwọn tó máa ń fi eléyìí náà ṣe èyí náà pọ̀ láwùjọ wa wọ́n láwọn oníṣòkòtò soféṣofé wọ́n láwọn ní tirikọ́tà àwọn ní kẹ́ńbẹ̀ àwọn ní kìnnìkan wọ́n máa wá eríṣiríṣi ó kọ́ tó jẹ́ pé tí èèbá jẹ́ pé téèyàn ṣe gan téèyàn ṣe gan dáyàn lójú tí èèbá ṣe pé èèyàn mọ̀ pé á ah, ìlànà mẹ́bìlì yẹn ń tẹ̀lé èèyàn ó bẹ̀rẹ̀ lè máa jẹ́ pé ah, tí máa ti fẹ́ kọjá ń bẹ̀ òun tí èèyàn máa fa òkòtò fún wáyẹ̀ díẹ̀ ìfẹ́ àtúnfà sókè wájú ní wá dọ̀hùn nítorí ẹ̀yẹ táwọn yóò mọ̀ sí kí n tí mo fi ṣe so àmọ́ wá sí ń fìyàn sí ẹ̀yẹ́ bẹ́ẹ̀ náà ló ti máa gbà bẹ́ẹ̀ tí wọ́n ló ti máa pọ̀ sí lẹ́yìn àpẹẹrẹ inú àpẹẹrẹ ẹ̀sìn ni òun fi ẹ̀yẹ́ yẹn how is siwak how is siwak àbáwọn tá máa ń fi siwak kéèyàn máa rorin táwọn ẹbí sọ pé nùsùn náà nígbà tí wọn bá fẹ́ sálọ àlá tó bá fẹ́ kírun kó lò siwak àwọn tó máa ń fi irú eléyìí náà sí ẹ̀yẹ́ tó àwọn yìí mú wá fún wa yìí irú àbáwá ní wàlìsì ìzáàwù bí súnà ti sọ̀hí àti sáàbìtà kéèyàn máa wá fi súnà nábì tó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ kéèyàn máa fi ṣe ẹ̀yẹ kókòrò yóò kórè ju mìíràn mìíràn ìṣe kẹfẹ́rí ni tí máa gbé ẹ̀jáde kó nu ẹ̀sìn ẹ̀wò nǹkan báwọn aburú ńláńlá ni tí máa yọ ẹ̀jáde kó nu ẹ̀sìn nǹkan tó jẹ́ ìlànà nábì sallallahu alaihi wasallam tó ní lẹ́nu súnà nábì tí hadisi wà fún tí ò tíye méjì bí hadisi yìí kí èèyàn máa wá fi nǹkan yẹn kí èèyàn máa fi fi ẹ̀yẹ kí èèyàn máa fẹ́ máa tẹ́ kàn án kí èèyàn máa fẹ́ náà àbùkù kàn án tó àfáà ní irú nǹkan báwọn kúkúrú ni ìṣe kèfèrí ni ìṣe kèfèrí tá à ń sọ yìí ìṣe kèfèrí tí máa ń gbìyànjú àdìkú ònú ẹ̀sìn ni yóò sọ̀yàn di ẹni tí èsè mùsùlùmí má látara kí ni a máa wò pé látara pé kí ni látara pé èèyàn fi mọ̀kàn fi ìjáàbù fi ẹ̀yẹ lásán ó burú gan ó bẹ́ẹ̀ látara pé mo kàn fi inú pàṣẹ èyí lásán ó kọjá bẹ́ẹ̀ òun náà ló fà pé pé láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rò pé tó lè sọ̀rọ̀ ẹ̀dínkè tèmi nìkan òun náà ní kò kàn sí kíni òun náà ní kí wọ́n kankan àná ti fún ààrẹ ṣe ń ṣe Islam mọ́ tó o bá ti àná ṣọwá sí lóò jáde ẹ̀dẹ̀ bá ti pé ó sì máa ṣe kíni ó sì máa wà nínú Islam eléyìí nìkan kọ̀ wọ̀lẹ̀ láyé mọ́tàlú àdá ẹ̀ka àwọn àgbẹ̀ sínú àbújọ àgbẹ̀ sínú ọpọlọ wa àìmọye àwọn tí wọ́n ti rọ tíkẹ́ẹ̀tì kò léwe kò sì kò léwe wọ́n ti lé kúrò léèwé látara kó sáté mọ́tì kan níbi tún lọ yóò sì máa lọ yóò sì máa bá gba lẹ́kítọ̀ ẹnu kù kàn ní sẹ̀záàmù ni yóò sì máa dágbére lé sáà pé nìsín òun náà máa káà pé òun náà ti jẹ́ súdẹ́ǹtì àwọn yóò máa rí bí súdẹ́ǹtì irú eléyìí yàtọ̀ sẹ́ni tó sọ pé ìlọléèwé má bákan kan náà làwọn méjèèjì ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ló ṣe inú Islam àwọn nǹkan kan bẹ tí máa yọ̀ ìjáde kó ní Islam o lè gbé ká sọ́ra wa fún kìí ṣe pé gbàdé yẹn bá ti wọ ní islam mo ti wọ ọ́ sáà mo ti wọ́ kò sí nǹkan kama máa jáde kó ní islam pẹ̀lú ọ̀rọ̀ ẹnu èèyàn máa jáde kó ní islam pẹ̀lú tẹ́ èèyàn sì máa jáde kó ní islam pẹ̀lú àdìọ́kà tí ó dáa gbogbo ẹ̀ náà ló yẹ ká segin ni ló yẹ ká jìnà sí tó gbogbo eléyìí ó yẹ kó yé wa ìpè islam ó ní nàwa àfẹ ó láwọn nǹkan tí máa ń ba islam jẹ gẹ́gẹ́ bá lu àlá náà ní tí máa ń ba lu àlá jẹ èèyàn ò lè sàrà sánìsìn kó wá kó kó sì lóhùn sí ìlàlù àlá òun sì máa kéwọn lọ bẹ́ẹ̀ ele lè sàrọ̀ lásán ní ti kọ́ wá yàgbẹ́ kó sì náà mọ àbí kó tọ̀ yóò tún sọ́ọ̀lù àláṣẹ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìsìláàmù láwọn náà wá kídù àwọn nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe ó jáde kó nu ẹ̀sìn àbí kó ṣe kíni àbí kó tún tún ẹ̀sìn wọ̀ padà kó tún ìsìláàmù padà kó tún wọ̀ fúnra rẹ̀ padà tó àfa wa fẹ́ mẹ́rin wá fún wa torí pọ́lọ̀ yìí nìsín ọ̀rọ̀ ọlọ́run ni bá a sọ yìí nìsín wọ́n tún gbé àwọn ọ̀rọ̀ ńláńlá dé rárá o ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ alukurani ti ń bẹ lọ́wọ́ mi ti ń bẹ lọ́wọ́ kálukú wa náà ni ká lọ lè gbé bí gbogbo akásí sọ́dọ̀ tàwùbà ká lọ lè wo àyà sixty five and sixty six ní sọ́dọ̀ tàwùbà ká lọ wo kí Allah subhanahu wa ta'ala wí Allah subhanahu wa ta'ala ó sọ fún wa ó ní wàlá insa alisahum tíra anábì bá béèrè lọ́wọ́ wọn la yaquluna innama innama kunna nakhudu tí wọ́n sọ fún ọ náà ni pé àwa kàn ń ṣe àhesọ ọ̀rọ̀ ni àwọn òfin ní dáa sọ àkàn sọ àhesọ ọ̀rọ̀ lásán ni wọ̀nẹ́lẹ̀ abdul àákì ń ṣeré láàrin ara wa ọ̀rọ̀ eré làwa ń sọ Allah subhanahu wa ta'ala ní ìyá anábì sọ fún wa pé kúl abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un tẹ́ẹ̀ bá tẹ̀ wá tẹ́ẹ̀ bá tẹ̀ wá ń ṣeré tẹ́ẹ̀ bá ń ṣàhesọ ọ̀rọ̀ tẹ́ẹ̀ bá ń ṣàwàdà láàrin ara yín sọ́lọ́ lẹ́mọ̀ fi ṣàwàdà wa rasulihi tẹ́ òjíṣẹ́ lẹ́mọ̀ fi ṣàwàdà ṣé àwọn àyà àwọn ohun àmì Allah subhanahu wa ta'ala òun náà lẹ́wàá sọ di awẹ́wà àtẹ̀mọ́ fi ṣeré kí ló fà á ibi sọ̀kalẹ̀ òun ni pé àwọn kan jòkó nínú àwọn tí nínú àwọn mùsùlùmí ni àwọn àjòkó àwọn sọ láàrin ara wọn àwọn sọ pé àwọn ò rí ẹnì kankan tó jẹ́ kíni tó jẹ́ àrùbá tó jẹ́ pé kò mọ ju kájẹ kájẹ kájẹ lọ tó tó ànábì sallallahu alaihi wasallam àtàwọn tàbí rẹ̀ pé wọn ò mọ ju inú ara wọn lọ wà á jìbà ní wọn ń dalè kọ́ ìlàdù ìrìn ẹni tó ya ojú tó wọn nígbà tó wọn fẹ́ pàdé ọ̀tá àwọn sọ ọ̀rọ̀ yìí náà wọ́n sọ lára wọn o ẹnìkan wá gbọ́ pé subhanallah ọ̀rọ̀ anábì náà lẹ́ ń sọ àwọn sàbẹ̀ àwọn mùsùlùmí náà lẹ́ fi ti ẹ̀yẹ báyìí sọ́dọ̀ pé àwọn sàbẹ̀ anábì kò tó jo anábì gan fún rẹ̀ anábì àmàṣíwájú ogun ni ànábì owó àwọn ajé ogun báyìí tí wọ́n jọ máa jagun ni kò sí ojú náà rọ̀ wọn ànábì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ànábì à ń jẹun láti gbogbo olú jẹun ànábì yẹn máa dánú sí mẹ́ta ni ó dá yìí tó jẹun sí lọ́tọ̀ ó dá yìí tó mumi sí lọ́tọ̀ ó sì fi ààyè ibi tó ti máa mí ẹlòmíì gbogbo onú ẹ̀ oúnjẹ ni ó fi jẹ kò ní fààyè omi lẹ̀ ọlọ́wọ́ lòun ó mumi omi ó wà á débi fún lókè báyìí ẹ eh, kò wá sáyè ní mímá yọ ma wá mí lókè àyà ògbòrò eléyìí ti jẹkújẹ ni anábì ló kọ́ alẹ́kọ̀ọ́ rẹ̀ kéèyàn ma wá sọ orú báwọn nípa anábì sallallahu alaihi wasallam báwọn sàábé ti lọ sọ fún anábì nù bàtàwọn sàábé sọ fún anábì àwọn tí wọ́n ṣe iṣẹ́ yìí àwọn àwọn náà wá dé ọwọ́ bá anábì ni wọ́n eré là ń ṣe àwàdà là ń ṣe báyà ti sọ̀kalẹ̀ fún anabi nù wàlà in sa'altahum la yaqulunna pé tó bá béèrè lọ́wọ́ wọn la yaqulunna innama kunna nakhudu wa nal'ab kí wọ́n máa wí fún ọ ni pé àwọn kan ń sàkóso sọ̀rọ̀ sọ̀rọ̀ ni àwọn kan ń ni anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ fún pé la ta'taziru kò sí ẹtú kankan láti àtẹ́bìrú má wí àwíjàre kankan ẹ má má wíjàre kankan wá ayé alukóra ní sọ báwọn ó ní ẹ má wulẹ̀ wá wíjàre wọn kàfá tún bá àdá ìmánì kún fún ìtẹ́ ẹsẹ̀ yìí ẹ ti di kèfèrí ẹ gbà tẹ jẹ́ mùmìnì tẹ́lẹ̀ sẹ́yìn pé mùmìnì ó túmọ̀ pé mùmìnì náà ni wọ́n tẹ́lẹ̀ bí kèfèrí bá sọ eléyìí tẹ́lẹ̀ kò ní dùn wá bí kèfèrí bá ń sọ eléyìí ẹ́ bí bá ń fi ìjáàbò ti kristiani bá ń fi ìjáàbù ti ẹ̀yẹ bí bá ń fi ọmọ ti ẹ̀yẹ bí bá ń fi ìjáàbù ti ẹ̀yẹ bí bá ń fi ṣòkòtò ti ẹ̀yẹ kò sí tí ó tún wá bẹ́ẹ̀ àmẹ́wò ni ti mùsùlùmí kóun náà gbéra ní mùsùlùmí kó wa máa fi ti ẹ̀yẹ ní nǹkan tó jẹ́ pé nǹkan ẹ̀sìn Allah subhanahu wa ta'ala wa ni ẹ má wulẹ̀ wá wíjà o wọ́n ti kàkà tó ń bá àdá ìmọ̀ àníkó ẹ ti ti kẹfẹ́ ilé ìgbà tẹ ẹ ti nígbàgbọ́ rí tẹ́lẹ̀ àwọn bàálí kí ọláwá ní inna afu an ta'ifatin minkum tá a bá ti sàmójúkò fáwọn kan nínú yín nu'adhib ta'ifatan bi annahum kanu mujrimin àwọn kan nù yín àwọn apá kan á fìyà jẹ àwọn mí nù yín ẹ á fìyà jẹ wọn látara pé kí látara pé kírímínà ni wọ́n látara pé ẹlẹ́ṣẹ̀ ni àyà yìí sí àyà kan ni gan àyà ńláńlá ni nínú àwọn àyà Al-Qur'an tó jẹ́ pé ó fi ìpìlẹ̀ múlẹ̀ fún wa wípé èyí gbogbo nǹkan di kéré ẹ má sọ di nǹkan tá a máa fi fi àyà máa fi kọrin àdìsá nẹ́bì ti bọ́ orin nígbà tí yẹn rí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala fún mi nígbà tí yẹn rí àdìsá nábì fún mi kájìnà tí ó gbó irú àwọn nǹkan báyìí afáwa ni watahawunu fi dábìá Rasulillahi sallallahu alaihi wasallam kéèyàn wá fọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mú ìdáàbòbò ànábì sallallahu alaihi wasallam wa shari'atihi àti ìdáàbòbò ṣẹ̀rí ànábì sallallahu alaihi wasallam min al-khadlan alladhi yadullu ala du'afil iman nínú àwọn ìjákulẹ̀ ni tó jẹ́ pé ìmá tọ́ka pé ìmá nìyàn lẹ́

tó eléyìí nínú àwọn àpẹẹrẹ ni ṣékò wá ní fọmọ ní dá alhub ẹni tí máa wá ń pàpè mọ́ra kó ní fẹ́ anabi sallallahu alayhi wa sallam wàlàm tazharu alayhi àtàrù lghirati ala hurmatihi wa irdihi wa sunnatihi fa huwa kadhibun fi da'wa ẹni tí máa ń pàpè mọ́ra ní kó fẹ́ràn anabi àyíká tó bá fi nǹkan kọ́ ọmọlúwàbí ànábì àyíká tó bá ń fi àbùkù kan súnà ànábì sallallahu alaihi wasallam àwa rí i pé ń ka ẹni ńlá àrí ìgbónára ìtara ẹ̀sì lára rẹ̀ wọ́n ní irú ẹni báwọn àpèmọ́ra tí ń pè fóun níta ànábì sallallahu alaihi wasallam irọ́ lásán ni irọ́ ni báwọn kò níta ànábì sallallahu alaihi wasallam lóòótọ́ wọ́n sì máa fi ànábì di ẹ̀yẹ tó sì dákẹ́ tó nílé sàlàyé bẹ́ẹ̀ ò nílé fèsì gángan bẹ́ẹ̀ ó dákẹ́ pamọ́ bẹ́ẹ̀ àbí ọmọ bisimilá anabi sallallahu alayhi wa sallam di ẹ̀yẹ oṣù máa bóyin ọmọ rẹ ni kí wàá nìtúmọ̀ eléyìí ìfẹ́ wá dàfà anabi sallallahu alayhi wa sallam àbí kẹ́hìn wá já kankan mólídì àbí kẹ́hìn wá já kankan mẹ́lẹ́ wọn lásàlá káàkiri sẹ́yìn wá kí anabi wá léyìn àdáda alẹ́ gbogbo eléyìí wọ̀nyí wù sọ ẹ̀kẹ́ yóò jìnà sí ìfẹ́ ànábì náà ni gbogbo tó bá jẹ́ súnà ànábì sallallahu alayhi wa sallam ká máa شيخ واني وقد كان لأئمة الحديث القده المعلى في تنكيح السنة wọ́n ní tá a bá rí a rí pé àwọn sàbí ànábì àwọn àfa àgbà tí wọ́n ti kọjá lọ a rí pé wọ́n ní àwọn orípa tó ṣe kíni orípa tó ga níbi kíni níbi ìmọ̀ ṣe àdáyanrí súnà ànábì sallallahu alaihi wasallam wa tamyiz al-tayyib min láti máa ṣe àdáyẹrí tó dáa àti àwọn tó bá àwọn nǹkan bàjẹ́ tí wọ́n ṣàfihàn ẹ̀ sára súnà nàbì sallallahu alaihi wasallam wà bá ṣe rọwẹ́t wà má rífàdì àkọwàlì wọ́n sì láwọn àkọọ́lẹ̀ tó dáa nípa pé ìmáa ṣe àyẹ̀wò àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa nẹ́bì àwọn tí wọ́n bá gba hadith ànábì wá fún wa wọ́n ṣàyẹ̀wò wọn tí wọ́n sòkùrọ́ tí wọ́n yé ṣe àfihàn dúdú sínú funfun síta ṣe pé wọ́n yé ṣe mùsùlùmí tí wọ́n máa parọ́ fún wa gba ànábì wọ́n ṣe wádìí ba wọn wọ́n sì máa wọn yẹn nu wọn. a eléyìí o fulanun da'if fulanun mutaham fulanun kazab fulanun rukunul kadhb eríṣiríṣi ó kì ní àwọn àfáà ní fún wa tí alágbájá onírọ́ ni o lágbájá orígun kan nínú orígun rọ́ bó ti wà wọn ẹ má gbọ́rọ̀ lẹ́nu rẹ o nítorí kíni gbogbo tí wọ́n ń ṣe yìí wọ́n fi ń sọ hadith anabi sallallahu alayhi wa sallam ni àbáwá ni wọ́n máa ahsana ma qalahu abubakar al-khallad fi bayani ẹ̀sìn salaf wọ́n ní kí ló tó wọ́n ní kò sí tó bẹ́ẹ̀ dáa tó ń tí àfáàwà abubakar al tí wọ́n mú ọ̀rọ̀ yẹn wá nínú sáré òtún náà wọn nínú eh, kìtàbù súnà wọn wọn ni wọ́n mọ̀rọ̀ yẹn wá nípa kíni nípa ojúkòkòrò àwọn sálàf àwọn sálàf alàzàbí àni sunnati nàbàwíyà nípa pé bí wọ́n ṣe máa ń ṣe kíni bí wọ́n ṣe máa dáàbò bo súnà nàbí sallallahu alaihi wasallam wọ́n ní Abubakar ibn Khaladi wọ́n ló sọ náà rẹ̀ pé dakhaltu ala Yahya ibn Sa'id ó ní mo wọlé sọ àfáà kan sáńpẹ̀ ní Yahya ibn Sa'id ọ̀kan náà àwọn àfáà gbà ó ní hadith ni ó ní mo wọlé sọ níjọ́ kan fi márọ̀dì yìí ó wà lérí ààrẹ ìjọ ó rẹ̀ ó ní faqala li ya Aba Bakr olùwà sọ fún pé ìrẹ́ Abubakar ma tarakta ala al-Basrati yatakallamun kí làwọn ará Basra kí ló fi wọ́n lẹ̀ tí wọ́n ń sọ kí ni wọ́n ń sọ nípa ẹ̀sìn àfa Abubakar ibn Khaladi ó tráfù wá bá àfa Yahya ibn Sa'id nílùú tó wà ní ó wá balẹ̀ yàrá ó wá dé ó wá ní sọ bóò ni àwọn ará Basra nítorí pé ẹni tó bá kàtàn pa ìsìlámù dáadáa àwọn ará Iraq ẹtí bá wọn ní sí wọn burú pọ̀ àwọn náà ọ̀dọ́ wọn náà làdá dálẹ̀ inú ẹ̀sìn máa ń ṣe kí ni oníṣẹ máa ń pilẹ̀ ẹ òun náà ní mọ mọlì kí máa sọ pé Iraq tẹ rí òun dáàrú dọ́rìbìlì hadith ó ní bí àgbẹ̀dẹ ni àgbẹ̀dẹ hadith ni ẹ̀ ọ̀dọ́ ń pè lágbẹ̀dẹ ibi tó ní máa ń rọ nǹkan àti ọ̀rọ̀ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ ogbẹ́ òun ó ní ìlú Iraq tẹ rí òun dáàrú dọ́rìbìlì hadith ibi tó ní máa ń rọ hadith ni wọ́n jòkó wọ́n sì fi náà wọ́n sì parọ́ hadith máa nàbí sallallahu alaihi wasallam gbogbo àwọn àǹsọ̀ nípa kádàrá kìnnì kádàrá kìnnì kan gbogbo ẹ̀ ibẹ̀ náà ni wọ́n ọ̀rọ̀ wọn ti wá àwọn náà ni wọ́n gbogbo lórí wa pé kò sì fi jẹ́ kádàrá pé Kùránì ẹ̀dá ni gbogbo àwọn orí ọ̀dọ̀ wọn náà ni Abubakar Yahya bin Sa'id ó wà Abubakar bin ó ní kí ló fi àwọn ara Arabi àwọn ìlú kan nínú àwọn ìlú Iraq kí ló fi sọ qultu yadhkuruna khayran tọ́ dáadáa náà ni wọ́n sọ ó ní ọ̀rọ̀ dáadáa náà ló ń bá tán sọ illa annahum yakhafuna alayhi àmọ́ tí wọ́n rán kàrí ni pé ẹ̀rù máa ń bà wọ́n fún ọ ẹ̀rù máa ń bà wọ́n fún ọ min kalamika fin nas nípa bó o ṣe máa ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn nàmà bí ọ pé lágbájá wàlúùfẹ́ ah, lágbájá da'if lágbájá eh, gẹ́rù eh, lágbájá eh, fi ìlín lágbájá kazab báwọn ní hadith ṣe máa ń sọ ohun nípa pé àwọn tí ó bá gba hadith wá chain of kínà kórókọ rẹ̀ transmission àwọn tó bá gba wá látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ wọn ó yẹ gbogbo èèyàn kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ wò èyí tó bá jókòó rọ́nu wọn ọ̀rọ̀ tó bá gba àwọn òní gbà àfa ìwà wà nínú àwọn ulama al-jarh wa ta'dil táwọn máa ń sọ nípa àwọn èèyàn wọn ò ní kíá èyí tó jà lọ́kàn tí wọ́n ní pé kíni ó jẹ́ pé ah, ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam òun làwọn fẹ́ dáàbò bò ó ní ìtòhùn bá tí wọ́n ń sọnù fọkọ́ọ̀lù ẹ̀ eh, fàdà àní àbá ìyá ẹ̀ bùn sáyé ó wá ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ yìí sọ dáadáa o kò gbọ́ lágbọ́wọ́ ó nílẹ̀ àyẹ̀ kó na kásìmì fi àkírọ̀ sí rọ́jùlún min ẹ̀dì náà àhábò ìláyà min àyẹ̀ kó na kásìmì fi àkírọ̀ sí nàbí sallallahu alaihi wasallam ó ní kí kan wá tó bá dijọ́ gbé dàrí kìyàmá kó wá bá jà kó wá lọ́ọ̀kì aṣọ òun pé àwọn ah, onígbà ó sọ̀rọ̀ báyìí nípa ọmọlúwàbí ni olùtẹ̀hún lọ́rùn ó sì wù gan kó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam yóò bá òun jà lọ kó jẹ́ kóun làwọn àti ànábì sallallahu alaihi wasallam làwọn wàá jọ jẹ́ kínni làwọn wàá jọ fi ìjà pẹ́ ta tó wàá jọ gbéra lè kíyàmá pé yakul sanabi ọmọ wa sọ fún tó wàá jọ lè kíyàmá pé balagaka balagaka anni hadithun waqa'a fi wahmika annahu anni ghayru sahih tánàbí ọmọ asọ fún un pé àdìsí dé sí gbọ́ rẹ tí wọ́n náà sì gbọ́ nípa rẹ̀ pé kò lálàáfíà ìpè yìí sọ bẹ́ẹ̀ ya ní falamtòkè ànábì ọmọ asọ fún un pé ó sì takò pé ìdí ń bà wọn lẹ́rù gan tí ojú òun dákẹ́ kánàbí ọmọ abá òun jàdó ajé òbí dàlùkì àmọ̀ pé ànábì sọ báyìí wọn lànàbì sọ báyìí wọn náà sì mọ̀ pé ìsọ bẹ́ẹ̀ lóòótọ́ mo sì dákẹ́ ó ní kéèyàn wá bá òun pé kò sì pè mí dọ̀ yìí ó sì sọ pé kàdáàbù ní mí kó wá bá òun yẹn lọ́jọ́ ògbìdàlẹ̀ kí á máa kájọ máa yanjú ẹ̀ ó pé òun ju ta ni lọ ó pé òun ju kánẹ́bí sọ̀rọ̀ láwàlẹ̀ ọ̀sẹ̀ lọ́gbà òun jà lọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún ní inú àwọn sálàf tí wọ́n lọ lè bá i pé ọ̀rọ̀ tẹ́ ń sọ nípa àwọn èèyàn yìí ó ti pọ̀ ju ó wá sọ kílẹ̀ ìdọ́wà fún wa ó ní ìsàkàtù àná wọ̀sàkàtà àná tẹ́mi bá dákẹ́ tí wọ́n bá dákẹ́ wàmátà yá àríkù náà tó lè hàpàmì nàlẹ́ bá àfihàn ìgbà wo làwọn èèyàn tó wá fẹ́ mọ ìbàjẹ́ kò níbi òdodo àfáì dákẹ́ àfáì sàjà máa dákẹ́ àsìkò dákẹ́dákẹ́ la wà yìí ní haza zamanu sukut àsìkò ká dákẹ́ la wà yìí wàmúlá zamanu buyut àsìkò kó ló gbélé la wà yìí ìrọ́sì ni wọ́n ti wọ́n gbélé wọ́n jáde káàkiri àmọ́ dídákẹ́ òun òun náà fẹ́ lò ẹ̀ẹ́sà dákẹ́ ẹ̀ fún kálukú lẹ̀ ní aláwọ̀ ìmọ̀lẹ́ àmìdá o ọlọ́run bá ló mẹ́ni bí ń sìn ẹ̀sìn ọlẹ̀ àwọn tá à ń sìn náà àwọn tá à ń sìn náà àti màbí ó gbà á nígbà tá àti màbí ó gba tiwa láti máa wọ àwọn kan láti máa sìn lọ́nà tí ò dáa tó eléyìí àwọn àfáà sálà fún èyí tó bá ti di kó tako súnà nàbì sallallahu alaihi wasallam wọn a máa ṣàlàyé nípa rẹ̀ wọn a ti máa fi rinlẹ̀ qala Muhammad bin al-Murtada al-Yamani ìkànnì àwọn àfáà sálà fi orúkọ wọn jẹ́ Muhammad bin al Aliyamani, al-Yamani ó ní al-muhami azáàbò anihimaha ó lẹ́ni tí ń dáàbò bo nabi sallallahu alayhi wa sallam azáàbò anihimaha ẹni tí wọ́n ń sọ ààlà súnà nabi ó dúró síbi fẹ́ǹsì súnà nabi sallallahu alayhi ni wọ́n so pe eni ẹnìkan kan ò takoro ẹni tí ò sínú súnà kò takoro wọbẹ̀ ní tó sì wà nù súnà yìí nígbà ó dà gẹ́gẹ́ bí ń jagun sójú ọ̀nà ọlọ́run ni ó ní yà ìtú lèlìjìhádì masatọ́ àmìlẹ̀ àlàt wàlẹ̀ ọjà tó jẹ́ pé wẹ́n ní tá à ń sọ yìí nìsín gbogbo tó bá lágbára ní ó máa pìpíà nínú àwọn tí ó fi jagun àdá ni ọ̀kọ̀ ni gbogbo ẹni bí ó sì gbogbo ẹni tó da wòsàn ànábì náà nísìn òun náà ó ṣe kí ni yóò kẹ́kọ̀ọ́ yóò wá mímà nípa pé kí ló jẹ́ òdodo gan nípa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam yóò máa wá sàlàyé rẹ̀ fáwọn èèyàn òun náà dà gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe kí ni ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run ni ó ní kàmá qala Allahu ta'ala ó Allah subhanahu wa ta'ala sọ min quwwa ó ní ẹ̀yin mùmíní ẹ máa fi bí àkàlẹ̀ ń tágbára yín bá ká níta ẹ bá lápá ní àwọn agbára ẹ máa fi bí fáwọn kí fáwọn ọ̀tá ẹ tẹ́ẹ̀fì bá wọn ta ẹ̀ńjà tẹ́ẹ̀fì bá wọn tọ́ ọlọ́jà àwọn tá Allah subhanahu wa ta'ala so àyà náà ó wà nínú suratul Anfal àyà sixty so àbá ní wọ̀kọ̀ sábàtà fi sahih gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a rí pé ó lálàáfíà àdìsí wá nínú sahih nínú sahih nínú àdìsí tó lálàáfíà ìgbé kìíní pé anábì sallallahu alaihi wa sallam anábì a máa ń sọ fún Hassan ibn Thabit anábì ó ní kó gun eri mímbàrí kó máa fún àwọn kìfìrí létí Hasan ibn Sabit yìí akọni ni akọni lárúbáwá ni ẹ́ késo orin tán lùlù sí o orin ṣẹ́ẹ̀m orin akọni ni nígbà tó fi wà ní jàhílíyà tí o ti gba Islam tó tún wá gba Islam tán orin yẹn tí wọ́n fi ń dáàbò bo Islam débi pé anabi sallallahu alayhi wa sallam anabi wa ga yóò ní ká gbé mímbàrí kalẹ̀ fún yóò wá gun mímbàrú yóò máa fi orin yẹn máa fi segin ni yóò máa fi fáwọn kẹsìrì létí àbáwá ni kana ma Hassan ibn Thabit pé Jibril alayhi salam kana ma Hassan ibn Thabit ìmọ̀ wà pẹ̀lú Hassan ibn Thabit gẹ́gẹ́ bí àdìsá anabi sallallahu alayhi wa sallam tí anabi oní máa fún wa létí wa ruhul qudus ma'ak pé Jibril ń bẹ tí ó dúró sí ọba àmúṣe wa kò sí nǹkan kan dáná nǹkan ó ti mọ́ so anabi sallallahu alayhi wa sallam a máa sọ fún un pé kó máa fún wa létí bàkàdáríkà mọ̀nzábà àti nìyí so àfa wa ni kẹ́kẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí máa ti ń dáàbò bo ẹ̀sìn tí máa ń dáàbò ẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam wa sunnatihi àtẹ̀ntí máa ń dáàbò sunna anabi sallallahu alayhi wa sallam min ba'dihi lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam fi lọ tán ìmáàna bíyì pẹ̀lú ìnígbàgbọ́ ni o wa hubban tó fi ń ṣe pẹ̀lú kónífẹ́ anabi wọnú sàláwù tó sì fi ń ṣe ìsinmi fáwọn èèyàn kìí ṣe pẹ̀lú fẹ́ẹ́nú kìí ṣe pẹ̀lú kárí mi kìí ṣe pẹ̀lú àìnígbàgbọ́ pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni bá ń tẹ́lẹ̀ yìí Allah subhanahu wa ta'ala fi àwọn màláìkà sọ yóò fi Jibrilu sọ ṣe máa mójútó májè nǹkan kan ó ṣe nítorí pé ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam òun náà ní ń dáàbò nínú àwọn nǹkan tó jẹ́ pé a máa rí nínú àwọn dàlá ìlú mahabbati nabi sallallahu Alaihi Wasallam. sallam nínú àwọn tọ́ka ìfẹ́ ànábì sallallahu Alaihi Wasallam? sallam òun náà ní kíni tá a sọ pé kéèyàn máa dáàbò bo ànábì fún rẹ̀ kéèyàn máa dáàbò bo súnà ànábì sallallahu Alaihi Wasallam. sallam òun náà ni ó máa jẹ́ àpẹẹrẹ ìfẹ́ á ìyẹn fẹ́ràn ànábì lóòótọ́ kì í nǹkan máa ń dàbí àtẹnumá ni pé áá wọ́n ti wá ń tẹnumá mọ̀lídìí wo bàbá yìí ó gbà tẹnumá ẹ́ àwọn tí wọ́n ń ṣe yìí náà ò jáwọ́ kó bẹ́ẹ̀ ẹ̀sìn wà nísìn nísìn rọ̀bí òsáni rọ̀bí òsáni la wà yìí ó ti fẹ́ parí àbí ó ti di bíi twenty bẹ́ẹ̀ twenty eight láyé lónìí àbí twenty ẹ́ thirty tọ̀ twenty nine tọ̀ kàlẹ́ndà kan ní twenty nine kàlẹ́ndà kan ló pé thirty ó pé ẹ́ tọ́ gbogbo wọn náà wọ́n sì ń sọ wípé nígbà tí rọ̀bíù láwálì dé wọ́n máa kọ́ lórin wọ́n ni alábi sáárì máwùlìdì wọ́n ní sáárù rọ̀bíù láwálì wọ́n ní ìrẹ́ oṣù tọ́bí ànábì sallallahu alaihi wasallam máa wọlé máa rọra sáárù rọ̀bíù láwálì oṣù rọ̀bíù láwálì máa wọlé máa rọra wọ́n ń kí oṣù káàbọ̀ pé oṣù táwọn ṣe kí ni táwọn ṣe mòlídìí inú ẹ̀ oṣù mú fi wá kọjá ọ̀bí ìlà wàlì ó ti kọjá ní sí o táà náà fi mọ̀ pé kò sínú ẹ̀sìn ewu la ṣe tá ibi tó bá jẹ́ nǹkan ẹ̀sìn wọ́n sọ àsìkò pé àsìkò tẹ́yẹ ó ṣe é nì ewu ń ṣe tiẹ̀ ń ṣe tèmi bẹ́ẹ̀ ewu ń ti lé wa ní sẹ́sìn líle kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ni sẹ́fẹ́sì Islam ẹ̀sìn gbogbo wa ni táà bá ń sọdún yíyọ la sọdún ti lé wa rí tí ẹ bá sáwọn olóòsà àbí tẹ́ sáwọn ní gíná korúkọ rẹ̀ àwọn tá ń bọ kíníkà àwọn tá ń sọ òròdílé wọ́n ní á ah, òròdílé wa ọdún báyìí láti kíní kan ìṣẹ̀ báyé wa ìjọba yìí láti àmọ́ gbogbo tí máa ń jẹ́ ẹ̀sìn láyé èmi ò níbi kan nínú lànà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n wà ní tilé wa ní ká ọdún léyà tilé wa o ìjọba yìí láti ọdún àwẹ̀ tilé wa o ìjọba yìí láti ibi àdádálẹ̀ náà lẹ́sìn máa rí wá sí pé lèlátò kọ́dí tiwa tilé wa ẹ̀rọ ní ẹ̀sìn mọ̀ pé ẹ̀kúra sí àdádálẹ̀ tó ẹ pé tànẹ́bì ni kò ní jẹ́ tilé yìí tànẹ́bì sallallahu alaihi wasallam nìkan náà ni ó jẹ́ gbogbo alẹ́ láti jọ ṣe papọ̀ yóò sì lẹ́yìn nígbà tó bá tún yá mòdìdí ilé wa lẹ́gbàá tó mòdìdí ilé wa o gbogbo àwọn ọmọlé wa ti ń bẹ́ẹ̀ dálẹ̀ wọn gbọ́dọ̀ wálé o abẹ́ ṣe mòdìdí ilé wa alhamdulilayi ẹ̀yin náà ti máa díẹ̀ nídìí ẹ̀ ẹ pé ní mòlídì islam wa ẹ ẹ tòun kálukú ti ní mòlídì wọn ẹ rí pé tí wọn bá sọ nísìnyí mòlídì òde ilé lágbájá mòlídì òde àfa àkíníkà mòlídì àfa àkíníkà ó kálukú náà mọ àwọn náà ti alhamdulillah àwọn náà ti yẹrí ẹ fúnra wọn tó sẹ́sẹ́ yẹrí ẹ fúnra wọn nísìnyí kó wá lọ lè máa yé àwọn tó bá jọ lọ́gbọ́n ike ẹja mú kíníkan wá nú ẹ̀sìn tó wá nítorí ilé okálukú ẹ̀yìn tánàbí ìmọ̀lé okálukú ni tánàbí ò tó kú tó fi wá yan mòlídìí ilé kálukú pé ilé ọgbà alágbájá ilé alágbájá ilé alágbájá lélẹ̀ yìí kò ìbẹ̀ láti mọ̀ pé kíni kíní yìí àdádálẹ̀ kíní yìí ọ̀nà àti kówó jọ ni ẹ̀ káwá di pé mòlídìí tẹ́bàtì ọ̀hán ni ẹ fẹ́ fi tẹ́ ànábì hàn kí ló kan sọ́yẹ́ fi ànábì hàn di envelope ẹ̀tùn wa na envelope ọdọọdún wọn ó ti envelope táwọn èèyàn ó hàfà yẹn káàkiri wọn fowó sí ọdọọdún ó fi joyè ó yẹ kíníkà kíníkà ẹ̀sìn kíníkà ìyá àdínì àbá àdínì kíníkà alárànṣẹ́ àdínì ẹ̀gbọ́n àdínì èmi ò mọjọ́ tí èmi ò mọjọ́ tẹ̀sí ni wàá ní gbogbo àbá òun ẹ́ dákun bí àdínì ọba tẹ̀ wàá ní bàbá ẹ̀yà òní ṣé wọ́n lọ́wọ́ abí àdínì ọmọ ọdún mélòó ni ọ́ ọmọ ọdún mélòó ni ọ́ tó wàá bí ẹ̀sìn ẹ̀ wà tí ìsìlámù ti tí ìsìlámù lábòjá àdínì sallallahu alaihi wasallam ìsìlámù àti one thousand kíníkà lẹ́yìn wọ́n sì wá ń tàwọn lónìí wá ní wọn ni bàbá àdínì àdínì òun tó wá bí mọ́ àdídì tó ti pé síwájú ká nàbí òtó lọ wọ́n sì fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ náà ni ẹ̀ wọ́n wà ní omi èèyàn twenty wá èèyàn twenty ó fún ọ ní ó fún yẹn ní ìsinmi pé oyè tá a fẹ́ fún yìí ẹ̀ dá twenty twenty thousand ọmọ oyè kọ̀ọ̀kan wọ́n ti máa ń ṣe é ní sọ ẹ̀ tó bá wọn pé rọ́ọ̀nì pa kó wa sọ pé rọ́ọ̀nì pa báyìí kí wọ́n á sọ bí lójú náà ṣe bẹ́ẹ̀ <laughs> ẹ̀ wọ́n sá twenty twenty thousand ẹ̀ délé yìí ẹ̀ tún wá máa wò lówó wa ẹ̀ ìbáyìí tàwọn èèyàn wá táwọn náà ò ẹ wọ́n sì wé láwà ní fún wa wọ́n kálukú ní ó pé òní bá tí wọ́n dá nígbà tó pé wọ́n ṣe nǹkan yìí nǹkan yìí nígbà tó ń ṣe nǹkan tó dáa nínú ẹ̀sìn so eléyìí nísìn ọdọọdún náà máa wá ń ṣe wọn wá ní kó o parí pójẹ́tì kan ní lọ́dún kan àfẹ́sọ́mọ́sáàtì kan báyìí pé ilẹ̀ ti wà lẹ̀ báyìí a níbi abẹ́sẹ̀ lọ́ńṣin hundred million kọ́lá wọn ti dáwọ́ kọ́wọ́ kékeré oye tó máa ti dáwọ́ kọ́wọ́ kékeré fún yín wọ́n ti mọ̀ kọ́wọ́ kékeré náà lẹ́nu wọn fi lọ àwọn tẹ́bálẹ̀ wá five hundred thousand nísìn ẹ̀hẹ́n àwọn yóò mọ̀ wípé apàṣẹ ah, pọ̀ tó yìí táwa ti dáwọ́ wá eh, one thousand five hundred yóò tó àmọ́ àtàwọn ti gbé hundred million fún wọn náà àyẹ̀wò kà ọ́ hundred million kí wọ́n máa yóò mú mi kù kí wọ́n wá ní one thousand ní láti jọ́ tí ni wọ́n ti ṣe àwọn òbí kọ́ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ò dà ìjọba kí ló ṣe mọ́ṣáláṣí náà ń ṣe òun òun náà ló fà á pé láwùjọ wa lónìí òun náà láti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa fọ́ọ̀lù lórúkọ ẹ̀sìn pátá alágbọ́yé ẹ̀sìn àwọn èyí náà wọ́n là mọ̀ ìta àwọn òṣèlú ojú rẹ̀ ọlọ́run wàlá ìta àwọn ìyáwọn ọmọ wínú ẹ̀jẹ̀ fi sí àkúmọ̀ ìta àti ìta fi rojú rẹ̀ ọlọ́run àmọ́ nígbà tẹ́ ìwádìí rẹ̀ èdè ánìmọ̀ yìí tó ṣe tóbi ojú rẹ̀ ọlọ́run ẹ fẹ́ òjú bá ń lọ èyí tó bá ti di pé àmọ́ yìí tá a ṣe láti lójú ọlọ́run iyèméjì bẹ́ẹ̀ nù tó ó dàrú mọ́ ẹ̀ lọ́wọ́ nù ọjọ́ bíi ànábì sallallahu alaihi wasallam àtẹni tó nù rọ̀bí ìlà wà àtẹni lọ́jọ́ kejìlá gbogbo tó bá wù o gbọ́dọ̀ dá sí lọ́nà kankan wọ́n fún ọ ní ẹ́ńfílópù ẹ ní owó sí má ẹ̀ gbá ẹ́ńfílópù kí ni à èmi fún wa kò ní wọn lọ́dún tó lọ nígbà tó pa lọ́dún tó lọ nísìn ẹ́ tó ṣe bí ẹ̀sán bí ẹ̀sán tó jẹ́ fún ọmọ bí tó ń lọ wọ́n tún mú lọ́dún yìí náà àbámgbà tó bá ti sọ fún wa lọ́dún yìí pé àmọ́ níbi ẹ̀wẹ̀ <laughs> <laughs> wọ́n ní máa wo èsì ẹbí ló bu àwọn rẹ̀ so téèyàn bá ti gbé náà lè máa rìn láàkì ní yóò kò dáná ẹ̀sìn má ràn wá lọ́wọ́ lọ́nà kàkà má bá wọn dáná má bá wọn tó tẹ́ǹtì má bá wọn tó díà má fún wọn lówó bẹ́ẹ̀ má kí wọn kúnṣẹ́ pàtó máa ń ṣe mólídì á ẹ̀mọ̀ kúnṣẹ́ ẹ̀mọ̀ kú ayẹyẹ òní ẹ̀mọ̀ kú ọdún òní mọ́tò máa kíra wọn náà ẹ̀kú ọdún òní ẹ̀ yóò tẹ̀mí ọdún mélòó ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀sìn àìsàn máa gbọ́dún méjì náà là nínú ẹ̀sìn gbogbo àwọn nǹkan wọ̀nyí àdádálẹ̀ yìí kéèyàn máa ràn wọ́n lọ́wọ́ lọ́nà kàkà torí pé gbogbo ọ̀nà téèyàn bá gbà ràn yàn lọ́wọ́ lórí dáadáa yóò gbà ládàá ń bẹ̀ wàláwù bil qawl wọ́n dàgbà jẹ́ pé ọ̀rọ̀ ẹnu lásán náà yóò gbà ládàá ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀nà téèyàn bá gbà ràn yàn lọ́wọ́ lórí àdáadáa lẹ̀ tó o bá fi ìdìjú kárùn o bá nítorí ìdìjú ni a ń kàrà jù kó bẹ́ẹ̀ díẹ̀ oúnjẹ nígbà jẹ́ kán rí mi ni níbi kò bẹ́ẹ̀ ah, o fi ìdìjú kárùn o kò tìjú èèyàn òtìjú ọlọ́run nígbà tó ti di ọ onídìí ọlọ́lẹ̀ bá participate bẹ́ẹ̀ ah, eléyìí ò bá ẹ̀sìn nígbà wọn láwàá sọ islam ní bàbá ṣe rí dà tó eléyìí nínú àwọn tí ni nínú àwọn ọ̀nà tí ẹ máa fi dáàbò bo súnà nàbì ni ká sàlàyé rẹ̀ fáwọn èèyàn àwọn kan tó ń palẹ̀ mọ́ ti wọn báyìí ẹ̀sìn máa di pósítà wọ́n tún gbé lọlé rédíò ẹ̀sùn máa gbọ́ kọ́dà wọ́n tó polówó rẹ̀ wọ́n tó kọ́kọ́ bá wọn lùlù kan náà ó tún lùlù wọ́n tún dání náà pé ọjọ́ àbí ànẹ́bí àwọn fẹ́ kó ànẹ́bí jáde mi ò mọ ànẹ́bí kan kó wọlé tẹ́lẹ̀ tí wọ́n sẹ́ ń pa ànẹ́bí tó sẹ́ ìjọ́ àbí ànẹ́bí tó gbóró eléyìí nìsín ó kàkiri yóò ṣe wá máa ṣe nù ẹ̀jẹ̀ mo sọ bẹ́ẹ̀ tí ọlọ́mùdọ́nù ó fi dé yóò ṣe máa ṣe wọ́n máa súnra wọn ni torí pé wọ́n ti mọ̀ pé àwọn olówó nǹkan wọn bá sún wọn àwọn náà ń lo ọgbọ́n ni torí pé tẹ́yìn bá pè lọ́sẹ̀ yìí nìṣẹ́ gbó biribi lọ́wọ́ ẹ̀ tó tún dọ̀rẹ̀ tí ń bọ̀ tẹ́yìn náà tún gbó rí biribi yóò sún báwọn wọ́n ti ah, ẹ̀dìmọ̀ àti torí pé àwọn ìyá tó fún wa lóyún náà bí àwọn náà ti tẹ̀sẹ̀ náwó kàtà wọn kó máa rí pé òwe ó ti ra wọn tó wọn wá dájọ́ sí ìdájọ́ sí náà ní màá di pé nígbà tẹ́ oṣù mẹ́rin títì wọ́n ti mọ̀ sí polisi gbogbo eléyìí náà àpẹẹrẹ ní fẹ́ni tó bá lóye pé eléyìí ò sínú lànà nàbì sallallahu alaihi wasallam gbogbo tí o bá ti wá sínú lànà nàbì sallallahu alaihi wasallam àdádálẹ̀ là ń pè gbogbo àdádálẹ̀ sì ni àánú ní lànà bí pé kò sóore nú àdádálẹ̀ kò sí oore kankan bẹ́ẹ̀ kò sí tó dáa bẹ́ẹ̀ gbogbo wọn sábà lè dọ̀lá àlù òyìn rẹ̀ kó dání ó náà láti fi òyìn ẹ̀ tó kí gbogbo akágbìyànjú ká jìnà sí i ká jìnà sí i látara pé kíni látara pé afẹ́ràn nẹ́bì ká jìnà sí látara pé à ń dáàbò bo ìlànà nẹ́bì ká jìnà sí látara pé à ń dáàbò bo ànẹ́bì sallallahu alaihi wasallam fúnra rẹ̀ gẹ̀ nítorí pé inú dáàbò bo ànẹ́bì náà ló wà tàbá gbàgbá ànẹ́bì jíṣẹ́ pé lóòótọ́ so inú dáàbò bo ànẹ́bì ni kó máa sàlàyé báwọn ìgbésòsí mọ́ nítorí pé kò sínú ẹ̀sìn ká ànẹ́bì ò tó kú wọ́n tó bá sì lo gbàgbá ànábì jíjẹ́ pé ànábì ò ṣe mólídì máa yọ́kù bẹ́ẹ̀ tó bá ti fẹ́ fi kún yọ́kù bẹ́ẹ̀ so eléyìí ó náà ní ó máa túmọ̀ pé àfẹ́ràn ànábì sallallahu alaihi wasallam eléyìí ni ó sì máa túmọ̀ pé ìfẹ́ wa ìfẹ́ òdodo ni kìí ṣe fẹ́ rí ahán kìí ṣe fẹ́ kárí mi kìí ṣe fẹ́ káwọn èèyàn mọ̀ mí kìí ṣe fẹ́ owó kìí ṣe fẹ́ bá a ti bá a tí wọ́n ń ṣe lé wa nu kìí ṣe fẹ́ àti wá gbọ́ kìí ṣe fẹ́ ojú ń tì mí ni náà lèmi náà fi bá wọn ṣe ìfẹ́ òdodo òun náà ni ó máa fi rìnlẹ̀ fún wa àbí Allah subhanahu wa ta'ala wọ́n sà fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam wọ́n sà jẹ́ kí súnà nàbì sallallahu alaihi wasallam ó wà ju gbogbo nǹkan mi lọ tí yóò bá ti gbádùá yóò bá ti gbà tí súnà náà bá ti gbìyànjú gbogbo nǹkan mi lọ wàláì gbogbo nǹkan yóò rọrùn fún yà ló ti fìyẹ fún yà tó bá ti àmàlẹ̀ yóò máa lé òṣìṣẹ́ kányà pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n lé kí láyé àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n wà lórí gbogbo ọ̀nà báyìí náà tí Allah subhanahu wa ta'ala bá fi òdodo àwọn olódodo kó jẹ́ wọn lè tẹ̀lé tí wọ́n jẹ́ kí wọ́n E ò ní ẹ wa ṣe kí láwọn wa jẹ àwọn ẹ̀wọ̀n yìí wọn ò ní wọn ò bàbàrà fà ọ̀lẹ́ nìkan sọ̀rọ̀ kan jọ kan fún ní etí wọn ní ó ní ẹ ẹ ẹ àwọn olóhùn náà àti wà fún ni pé wọn èé mọ iye àwọn náà ni náà ní ká wọn ò ní wọn èé ewé ní kí tọ́lá ti fẹ́ fún ọ lówó yóò fún ọ tọ́lá ti fẹ́ tọrọ lè tọrọ kò sí pọ́blẹ́mù ẹ́n kó wá ní nítorí pé àwọn ọmọ bàbá yín ẹ wàá fa àwọn ọmọ abẹ́ ẹ mà wá pe kí èsì ẹ̀sìn lẹ́sìn fún wa ẹ mà wá tàn wá eléyìí ń burú jáyò àbí Allah subhanahu wa ta'ala kó bá sàlékún kẹrẹ kó bá sàlékún kẹrẹ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sàbí anabi àti gbogbo àwọn tó wà lórí ìlànà anabi sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sábà ń dá gbogbo súnà anabi sallallahu alayhi wa sallam títí òfin jẹ́ òfin al-qiyama innahu waliyyu dhalika wal qadiru alayhi hada wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa a ní ẹni tó bá fi ẹ̀sìn ti ẹ̀yẹ pé ó jáde kó nù ẹ̀sìn irú ẹni báwọn nísìnyí nígbà tó bá wá sàlàyé fún ẹni báwọn nísìnyí pé ṣé yóò kàn túbà náà ni àbí kí ni kí ni yóò ṣe tó irú eléyìí nísìnyí ní tó dáa fún ẹni bẹ́ẹ̀ òun náà ni pé kí ni a sàlàyé lánàá nípa àwọn àwẹ̀ téèyàn máa wẹ̀ nínú ẹ̀sìn tó téèyàn bá ti ṣe nǹkan tí èèyàn náà mọ̀ pé tó gbé ẹ̀ jáde kó lẹ́yìn ìgbà tó ti lọ́kàn pé tọ́ oṣù túbà òun náà ti mọ́ láì dá òun ti bẹ́ẹ̀ máa so kéèyàn tún wẹ ìwẹ̀ tí èèyàn máa fi wọnú islam ẹ̀dẹ̀ bá wọn pé àyà yìí nìyí ó kílẹ̀ rẹ̀ fún wa ìlà àtẹ̀bẹ̀rù pàṣípàṣípà tó wọn ní máa wulẹ̀ wá wíjà rí kàkà wọn so àmọ́ àwọn àlàyé mi máa ń bẹ nípa ìdájọ́ báwọn lórí ẹnì kọ̀ọ̀kan tó bá ṣe ẹlòmíì ń bẹ ó jẹ́ pé bọ́yá àyèmàkánì àlìjáhàn ó lè jẹ́ àyèmàkánì kò mání so irú eléyìí oníṣẹ́ àìmọ̀ká rẹ̀ yóò jẹ́ excuse fún lọ́dọ̀ wa ó sì lè jẹ́ excuse lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala náà ìta àwọn kan wá ṣe ni pé àìmọ̀ká rẹ̀ ọlábà wá sí kíni ọlábà gbé kó bẹ́ẹ̀ òun náà ló fà pé pé gbẹ́ntà bá rí kí irú nǹkan báwọn ìtìpá àánú kan máa bá a já akàkàrí máa bínú àbílẹ̀ kí ni ká máa sọ̀rọ̀ tí ò dáa pẹ̀lú ẹ̀ ní ti jáàbù tiẹ̀ ẹ̀fẹ̀ tiẹ̀ yẹ táwọn náà ó ṣe fún ni pé tábàmọ́rú ẹni bẹ́ẹ̀ á lọ bá a ní àwa sàlàyé fún un eléyìí o ẹ̀sìn ní bá kọ́dà nǹkan báyìí báyìí báyìí ní kọ́dà ó léwu o tẹ́ ń sọ yìí o ní wàá sàlàyé fún tí ó yé lẹ́kùnrẹ́rẹ́ bó o bá lálàyé tó lè ṣe fún wáfà tí ó sàlàyé fún kó yé tó eléyìí nísìn àìmọ̀kárì ó kú bẹ́ẹ̀ báwọn wọ́n máa ṣàlàyé fóun náà gẹ́gẹ́ bí ọmọlúwàbí bẹ́ẹ̀ tó bá fẹ́ràn ẹ̀sìn lóòótọ́ òun náà mọ̀ pé ha ní ìmọ̀ pé n tó lágbára èmi kàn án mo kàn sọ tèmi ni ẹ̀sìn báwọn ni tó irú eléyìí ó ti pàtàkì púpọ̀ wallahu ta'ala a'lam. tó ń béèrè òun náà ni pé nípa àwọn ni pé ẹni tí ò sì kí sọ̀rọ̀ zuhur pé ó ní ọ̀zọ̀rù kan tí ò sì kí ó kí tó tí ẹ̀ bá fẹ́ àìsí kírun kí ẹ̀jọ́ máa ní excuse tó dáa nínú ẹ̀sìn o kì í ṣe pé bóyá kò kà ní kírun pé bóyá ń fi nǹkan lọ́wọ́ ń wo fíìmù lọ́wọ́ àbí ń ṣiṣẹ́ kan lọ́wọ́ àbí ń ṣe kí nǹkan lọ́wọ́ kò fẹ́ pàtì á rí ìrùn bí abọ́mọ lọ́wọ́ lé ìwò dáa ìdíbà mi kọ́lá yìí tó ní ilẹ̀ náà làwọn onímọ̀ ni pé tó bá fi nǹkan nígbà máa torí pé kí ni ó ti kó lásìkò rẹ̀ ránì sọ fún wa pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta irun tẹ́ rí òun ọ̀ràn èèyàn tó lásìkò ni kì í ṣègbà tó bá wù mí ní màá tù tí wọn náà bá lọ léèwé ní nígbàtà ní lẹ́kítọ̀ lágbo mẹ́wàá lágbo mọ́kànlá wọ́n wá ń lọ léèwé lágbo méjìlá ṣé lẹ́kítọ̀ ó tún mi ṣe tí ó tún ṣe ẹ̀sìn fún ọ tí ó ti lẹ́kítọ̀ fún ọ bó ti fọ́ ọ̀rùn tó à kéwọn wá kéwọn kéwọn tó àtìkò rẹ̀ tí bá wá láwọn ọmọ ibi ọdúnrún àwíjàre tí ó ti kéwọn kéwọn bẹ́ẹ̀ ń sùn lápèjúwe ẹ̀ àbí yẹn wà ní inú ọkọ̀ tó jẹ́ pé ìráyè sọ̀kalẹ̀ ẹ̀ bí yẹn ò tí wàá sí ọ̀wọ̀n yẹn ẹ wá bá a tí wọ́n ti sọ̀lá tó làásìrì lọ́wọ́ wọ́n ti wà làásìrì lọ́wọ́ èèyàn lè bọ́ èèyàn lè jọ ìwọ̀n báwọn kí o fi kí àyílà kí o fi kí sọ̀lá tó zohor lọ́wọ́ wá di pé wọ́n wá sálámà èèyàn tẹ̀ wá sí àlàásìrì yẹn bẹ́ẹ̀ èèyàn lè jọ yẹn torí pé ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yìí ìpìlẹ̀ rẹ̀ wọn náà ni pé ǹjẹ́ àníyàn ìmáàmù orí yàtọ̀ sí àníyàn èrò ìmáàmù téèmù tí máàmù máa ń kí tí máa ń kí orí yàtọ̀ sí ohun tí èrò rẹ̀ ń kí tó àwọn náà ní ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn tó a sì rí ẹ̀rí fún hadith anabi sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ nílẹ̀ wípé Mu'adh bin Jabal radiyallahu anhu a máa kírun a máa kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tó bá kí ìṣáì pẹ̀lú anabi tán ní mọ́sálásí anabi tó bá tún wá lọ agbègbè gbígbé òun náà tún wá ní ìmáàmù fún wa òun yóò ti tàwájú wọn yóò kí ṣáì fún wa irú ẹ mọ̀háàdùn ti yóò kí ṣáì lẹ́nu ló yóò kí ṣáì lẹ́nu tó tábà wò ní sìn méjèèjì ò lè jẹ́ ọ̀ràn yẹn fún un méjèèjì ò lè jẹ́ ọ̀ràn yẹn tó làwọn onímọ̀ àfi sọ pé èyí tó jẹ́ ọ̀ràn yẹn fún òun náà ní tó kílẹ̀ torí pé ó mọ́sálásí so ẹni tí wọ́n ń kí náfìlà ó wá ṣáwájú àwọn tí wọ́n ń kí ọ̀ràn yàn so ìkìláàfù tẹ̀lé ń bẹ̀ ṣẹ́kọ̀ọ́ ibùdó ọ̀sẹ̀ ní ìbáfẹ́ màwùlá wọ́n ní sábà sọ pé àwọn ìlú sọ pé ànábì ò mà sí ó ní tánàbí ò bá mà sí ibi Allah subhanahu wa ta'ala mà sí táwọn sàbí bá ń sìn kankan tánàbí ò mà sí ń so Allah subhanahu wa ta'ala máa ń sí kí ni a máa sàlàyé fún ànábì pé àwọn kan ń sìn kaba ti kọ̀rẹ́ ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب Allah subhanahu wa ta'ala ò ní fi yín kalẹ̀ kẹ́ ẹ̀ kan máa ń sin kálọ̀ ẹ́ àbí kó segin ni yóò ṣàlàyé yẹn nínú rẹ̀ fún ẹ̀ so ibẹ̀ yẹn ló kiri lẹ̀ fún wa ní pé kí ni pé ẹ̀rí wà fún so látara bẹ́ẹ̀ ibẹ̀ ni àwọn ìdájọ́ kìkì ti jáde ìpè ẹni tí ń kí ọ̀run nábìlà ó lè ṣáwájú ẹni tí ń kí ọ̀ràn yà lápòjú èyí máa ń ṣẹlẹ̀ ní àwẹ̀ yàtọ̀ sílẹ̀ yìí gan téèyàn ò ní bá ìṣá ẹ̀ wọ́n ti wá ń kí sọ̀lá tó tàrà wí lọ́wọ́ ní tó gbajúmọ̀ táwọn máa máa wí ni pé ìwọ tó bá dé tó bá bá wa kọ́kọ́ kí ìṣá ìjẹ náà kó wá bá wa <laughs> kọ́kọ́ kí ìṣá ìjẹ kó pé pérépéré kò tẹ̀ wá bá a lérí asámú ọyá àfààní ẹ̀dá ní asámú ẹ̀dí báwọn tó kìí ti báwọn tó tí ó wá dé wà nísìnyí ó yẹ kó ti kọ́kọ́ yẹ ogun wọn náà náà pé tó máa bá yín lórí tàràwé tó wọ́n sì kí ìṣá yóò jọ ìyín náà ni tó bá jọ ìyín pé ó bá kíláka méjì tí wọ́n sálámà òun ó sì dé kò ní sálámà tiẹ̀ yóò wá kọ́ bíi ìṣá rẹ̀ ó ti kí ìṣá ìṣe nù yóò sì wá máa bá yín sí sàràwí lọ tó eléyìí nínú àwọn ìdájọ́ fíkìú ó ti kìíní tí ó fẹsẹ̀ múlẹ̀ tó lálàáfíà lẹ́gbàá tó bá ti wá kí wọn tán ó wá jẹ́ ìwọ̀n ọmọ bá yòókù lọ wọ́n pẹ́ àyíká ló kú pẹ̀lú wọn táwọn kálá sáré wọ́n bá ti tán ó ti máa bá sọ̀rọ̀tò àkùrì rẹ̀ lọ wallahu ta'ala a'lam. Aleykum salaam wa rahmatulah. Amen. àwọn ọmọdé ẹni tó lájà wọn ní ná yóò àwọn ọmọdé ẹni tó máa fà wọn ní ọjọ́ yóò àwọn akọlọ́wọ́ wà yóò máa fọ ọ̀rọ̀ máa yóò máa yẹ ẹni àti ìdílé ó dọ̀ ẹ̀ ọ̀tún ọjà rí owó owó rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́la ilé ti tó ní kọ́mọ̀ ìwọ́ ẹ̀ ìlẹ̀ yóò àná àtọ̀wọ́ ó dẹ̀ mọ́ lábà máa gbé oṣù wa dáadáa lọ́wọ́ ìgbà ti kúrò àwọn ọmọ tó ní kúkú ní ẹ̀rọ ní ẹ̀rọ ní ẹ̀rọ ní ìwà ẹ̀kọ́ wọn lára ẹ̀rọ ní ẹ̀rọ ní ẹ̀rọ ala ti yà ẹ̀rọ ní ẹ̀rọ ìwà ti ìwà ti ìwà ti ẹ̀kọ́ ní ìwà ti ìwà ti ìwà ti ìwà ti ìwà ọ̀rọ̀ ní ìwé ẹ̀ka na béèrè yìí gùn díẹ̀ tó onídìgí ń ṣàlàyé fún àwọn tí wọ́n ń gbọ́ so àkórí ìbéèrè ẹni pé ó lẹ́nìkan tí ó lọ́gbọ̀n kankan máa ń lò láti di mólè ṣe pé kìí sóògùn ẹ̀dí báyìí wípé látara pé ẹni yóò fi tùwárí sí ara bí òwú kan yóò wá gbé sínú ilé sínú ilé kan yóò wá ní ẹ máa wọlé lọ́kọ̀ọ̀kan ẹ máa lọ lè fọ́ kàn ẹni tó bá ti fọ́ ọ pé ẹ máa lọ fọ́ kàn àti yóò tù ámẹ́ni tó mú un so yóò wá ní sọ máa wọlé tó ń bá wá ń lọlé tó pé wọ́n bá di pé wọ́n wá jáde tó kálukú wọlé tán yóò tẹ̀sán wọn á pè wọn lọ́tọ̀ọ̀tọ̀ yóò mọ̀ wá gbóhùn ọwọ́ wọn ẹni tó wá wá di pé kò fọwọ́ kan kínní yóò rí pé á ah, ìwọ ló mú ẹ̀dí bá rìn pé ìmọ̀ ń lò kan yẹn pé sírù kan báwọn náà ó lẹ́tọ̀ọ́ sẹ́rí irú nǹkan báwọn ó lè jọ ọgbọ́n o ó lè jọ ọgbọ́n eré lẹ́nu olóò lákàì láti ibi tẹ́sí kan àmọ́ irú nǹkan báwọn gbà míì náà ó lè jẹ́ pé ẹ̀rú lè má mẹ́lòmíì fọwọ́ kan gan abẹ́gẹ́ ti báwọn bóyá ẹ̀rù ló mú un ṣe fọwọ́kàn pé bẹ́ẹ̀rù ń bà á kò fẹ́ fọwọ́kàn kò sí àbí ìṣẹ̀yìn kan fóun ẹlòmíì bẹ́ẹ̀rì ìjọba ni wọ́n wà nǹkan nìsín òun kọ́ ló gbé o ẹ̀rù sì máa bà á sì máa gbà torí ẹlòmíì máa fẹ́ wò pé díìbì dìtẹ́ di olè náà ni pé ẹni tí bá ti ń de ẹni tí bá ti ń gbà nù wọn ẹlòmíì ó fi pé ẹ̀tọ́jú rẹ̀ bá ti gbá kánú nù wọn ẹ̀sìn fóun náà ló mú gbogbo àwọn nǹkan báwọn tó kè sínú àwọn nǹkan tí ẹ̀ máa ti ni tí ẹ̀ máa fi àyàfi tí ẹ̀ bá ti ni tí ẹ̀ bá ká nǹkan yẹn lọ́wọ́ abẹ́ni ò jẹ́wọ́ gbẹ́rù àwọn nǹkan báwọn ní ìsìnkèsè nǹkan tó wà fún sọ́ọ̀rì tó yẹ pé ààfin mọ̀ pé tún láàjì ẹni yìí ló mú nǹkan yẹn ó lè jẹ́ pé ẹlòmíì bẹ́ẹ̀ rúgbà ní ojú fọwọ́ kan ẹ̀sìn báwọn nísìn ó lè jẹ́ pé nǹkan mi ní òdi ẹ̀jẹ̀ kẹ́lòmí ò fọwọ́ kan ó sì lè jẹ́ pé tó mú náà ní òfọwọ́ kan ó pọ̀ síbù bẹ́ẹ̀ ẹ̀sìn báwọn nísìn àmọ́ ìwà lámàdájú irú àwọn kan báwọn kéèyàn wọ́n ọ̀nà míì láti fi mú un tó tó rọ̀ ọ̀nà báwọn náà nísìn àwọn nàbí yóò fẹ́ ní bí ẹ̀sán jẹ́ nú àbí kéèyàn ó sábòjì fún ẹni tí èsì kò ló jalè kan yẹn ẹni báwọn bọ̀tọ̀ wáyé kó bá láwọn ọ̀nà míì náà nínú àwọn ọgbọ́n míì tí ẹ lè dá kí ò ní ní kó tako ṣáró tẹ́sí mọ̀ pé ah, ẹni yìí ló mú kan ṣé pé ọgbọ́n ni o èyí ti lọ́gbọ́yá ẹ̀yà yẹ o àbí kíní kan ló wá sọ àbí ẹ̀yí kíní kan ó wá yí dọ́dọ̀ ẹni wọn wà ní òun ló mú un so àti ah, yóò jìnnà sí ara nǹkan tí a fi ń segin ní kí a fi ń papọ̀ kan náà ni Allahu ta'ala a'lam. naam nípa sọlátù Ibrahimiyya ipe àsàlákà yà àsàlátà àmọ́ síbà nàbì sallallahu alaihi wasallam nígbà tá a bá sàtáyà ipe níbo lè ó ti ṣe ń bẹ̀ ah, ah, ìyapa inú wa ń bẹ látara pé kí ni hadith tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé hadith tó sọ̀rọ̀ nípa pé kí ni ó sàṣà láti kú nígbà tí àtayá tán so ń bẹ́ẹ̀ náà àwọn onímọ̀ tán sọ pé àtayá gbẹ̀yìn ni olóògbọ̀dọ̀ jẹ́ ní ohun tí ó tẹkùn tí ó kángi sí sálámà so ń bẹ́ẹ̀ náà àwọn onímọ̀ tí wọ́n ní àtayá gbogbo ẹ̀ náà ni àtàlákọ̀kọ́ àtẹ́lẹ̀ kejì ni ìyapa inú wà lórí ọ̀rọ̀ yẹn Sheikh wa Abdulrahman As-Sa'di rahimahullah mọ̀nà sínú tíra àwọn tó táwọn ń sọ níbẹ̀ ó náà ní pé kí ni pé àtàyà ìgbẹ̀yìn ni yóò ti ṣe ẹ̀jẹ̀ bá mi tó àmọ́ ìtọ́wà àwàtù èyí tó kó ogun ẹ̀ lákòótán òun náà ni pé kéèyàn ó ṣe ní àtàyà méjèèjì ẹ̀yìn kéèyàn ó ṣe ní bí ẹ̀ bá ṣe àtàyà méjèèjì òun ló kó lákòótán torí pé tó wáyé kó bá lọlé wà ń bẹ́ ajẹ́ pé yẹn ti ṣe nù ẹ̀dí báwọn nìsí tó yóò ti jẹ́ pé àlékún orin náà ni wallahu ta'ala a'lam subhanakallah wa atubu ilayk